إن الله تعالى عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم فمن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة صدق الله سبحانه وتعالى eléyìí tí يا نور fi àánú rẹ̀ tó fi dá padà sí ìjókòó wa nínú òṣùwọ̀n ìlẹ̀kẹjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìjọba èyí tí النبي صلى الله عليه وسلم في السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الآن الله سبحانه وتعالى هذا ما تزوج من كتاب الأدب المفرد الإمام البخاري رحمه الله بيتي عطو تموار واليد هنا دينا نعدولي أقول نفع تبوي ما بالغضب إليه تنسى نفع إنه حديثي أقفتي عيا وإنه بابوي هنا لحديث يبعونك أقول نتع تبتع في لوبوس 1076 قال حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا ابن مالي عن ابن شهاب صاحب الحجة عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ليس الشديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الظلم. أنا حدثنا اسماعيل إسماعيل صاح حديث فولي ذلك صفري قال لا لقد الشهاب látọ̀dọ̀ sàyẹn ẹ̀yà fẹ́ látọ̀dọ̀ ìfọ̀rọ̀ ọ̀dẹ̀ lọ́tàlá fọlá adájọ́ ti sọ aláwọ̀ sọlọ lọ́wọ́ àìsàlá sọ ìpè lẹ́yìn sàṣẹ̀dí ló lè sọ̀rọ̀ àti kìí ṣe alágbára òun náà ni sọ̀rọ̀ àti àsọ̀rọ̀ àti yẹn òun lè ní tágbára rẹ̀ pọ̀ tí máa ń láyẹ̀ wọlé kìí ṣe alágbára lẹ́ni tí láyẹ̀ wọlé àgbà yìí parí sáàmù ìbò tọ̀ níbẹ̀ káwa òkú bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n wọ́n fi ta àyẹ̀ sí ìrìn mo bá aláàbọ̀ láti lè fi mú ọ̀rọ̀ yẹn dógóńgó ìgbẹ́ ẹni tó lágbára dójú ẹ̀ kìí ṣe alágbára ti sọ̀rọ̀ àti òun la lè pe ẹni tí ń la ẹ̀ mọ́lẹ̀ nípa abágbára rẹ̀ ṣètò ìṣalágbára lẹ́nu yẹn sọ ẹlẹ́wọ̀ ṣẹ̀díyé ṣùgbọ́n ìta lè pè lálágbára àwọn ọ̀rẹ́ alẹ́dì yẹn kò lè kó lẹ́sàgó ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ òun lẹni tí ó lè gbé ara rẹ̀ mú ó lè kó ara rẹ̀ níjàdù nígbà tí bèrè bá dé. wọ́n lè dábàá wo hadith àmàrin olú ẹ̀ ìjọ́rọ̀ ẹ̀yà kéèyàn jìnà sí ìbínú torí ìbínú ìnira ẹ̀sìn bẹ́ẹ̀ ìnira ara bẹ́ẹ̀ ẹ̀mí wà bẹ́ẹ̀ kódà títà àwùjọ náà wà bẹ́ẹ̀. bákan náà náà wá tó hadith yẹn a sọ ma rí níbẹ̀ kó lùdọ̀ tó lẹ́yìn sí i dá títí àti ìwọ̀ jẹ́ kéèyàn máa kọjá àlàfẹ́ lórí nígbà tí bèrè bá bá kó sí yẹn lára. حديث يبين دوتو على بابه حدثنا أحمد بن يونس حدثنا أحمد بن يونس قال حدثنا أبو شهاب عبد رب ربي عن يونس عن الحسن عن ابن عمر رضي الله عنه قال قالوا جرأة أعظم عند الله أجرا من جرأة غيره المرأة عبد ورحمة الله. هذه حديث لي، هذا ليه حديث لي في عدو فهمي حديث موقوف ọjọ́ hadith tó ṣe yí pé ọ̀rọ̀ yẹn parí sọ́dọ̀ ọ̀hábìrì. ó ní ahmed obìnrin yóò lò sí sọ fún wa pé abu eh, shihab yẹn lè sọ fún mi abdul rabbi kì í sọ fún alátọ̀dọ̀ yìí lò sí alátọ̀dọ̀ hasan alẹ́kẹ̀lẹ́ ọ̀hún ẹ̀rí fi hàn lọ́wọ́ fi ọ̀rọ̀ yẹn sí àdébí sallallahu alaihi wasallam kòlájú lọ pé hadith mawqufu ni òun ni hadith tó ṣe yí pé ọ̀dọ̀ sọ̀hábí òun lọ parí sí. wọ́n ní afọ àdúlẹ̀ ìgbìmọ̀ náà رضي الله تعالى عنهما ولماضي جرعة أعظم عند الله أجرا قصي mímu kan fífà mu wẹ́rẹ́wẹ́rẹ́ kan fílàdà rẹ tóbi lọ́dọ̀ ọlọ́run tó gbígbé ìbínú mi kẹrù gbé ìbínú mi ìlú ti bí ẹnìkan bí nínú ọwọ́ apá sórí ìfìhọ́há wẹ̀tìlá láti lè fi wá ojú ẹran náà ọba subhanahu wa ta'ala. wọ́n ní bàbá wo hadith yìí á bàbá níbẹ̀ pé bayanu lè ajiri làwọn bí sísàlàyé ládàá tó tóbi èyí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ṣe lálùkáwà ní fún ẹrú rẹ̀ tó nígbàgbọ́ lódodo èyí tó ṣe yí pé yí máa ń gbèbí lórí kí sì máa ń pa iná ìbínú rẹ̀ pẹ̀lú kó sì lágbára láti gbẹ̀sẹ̀ ẹ̀yà lára ẹni tọ́sẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láti gbèbí lórí ẹ̀rì ìléwájú ṣe ńlá ìrìnkẹ́rì láti lè fi ojú rẹ̀ ọlọ́wọ́ ọba ọba alákọ̀ọ́lẹ̀ ẹnu ọ̀dà àbáwọn lébi ti àtúfẹ́ wọlé jù olùbáàbò máa yẹ kúlú ìdá ọ̀gọ́dìbà ojú ọ̀nà yìí fẹ́ sọ nípa pé kí lè yọ òwú tíbi ló bá dé àdúrà wo lè yọ òsè nígbà tíbi ló bá dé ọ̀dà àdásàlẹ̀ àlẹ́ fún Abdullah. حدثنا علي بن عبد الله قال حدثنا ابو اسامه قال سمعت الاعمش يقول حدثنا علي بن ثابت سليمان بن قال استقبل رجلان عند النبي صلى الله عليه وسلم فجعل احدهما يطلب ويحمر ويحمر وجهه فنظر الي النبي صلى الله عليه وسلم فقال إني لأعلم كلمة لو قال لذهب هذا عنه أعوذ بالله من الشيطان الرجيم فقال رجل إلى ذلك الرجل فقام رجل إلى ذلك الرجل فقال ترك ما قال قال قل أعوذ بالله من الشيطان الرجيم فقال رجل أمجنون تراني أعرف wọ́n lé asọ́pẹ́lọ rẹ̀ tí a tó débẹ̀ ń sì òun náà lè èyí tí ọ̀rọ̀ wà lábẹ́ rẹ̀ èyí téèyàn máa máa sọ nígbà tí ìbínú bá dé. قال حدثنا علي بن عبد الله علي بن عبد الله حدثنا هو حديثه هو قال أبو أسامة يلا لموضوع الأعمش في صلاة عدي بن ثابت قال هذا سليمان بن السرد قال سب رجلان عند النبي صلى الله عليه وسلم أو اللي بيجي لدى النبي صلى الله عليه وسلم ọjọ́ àlẹ́ àdúgbò ọ̀yà ọ̀dọ́ ọwọ́ adi pé kẹ́nu àwọn ẹni méjèèjì pinnu wọ̀yà lọ́rùn wájú ojú rẹ̀ wá ń pọ̀ sẹ́sẹ́. fọdẹ́sọ̀rọ̀ ilé ìlẹ́bí yìí sallallahu alaihi wasallam àdébí wàá gbójú wò sallallahu alaihi wasallam. ọwọ́ afẹ́ fún báyìí pé ẹ̀lẹ́ la àìlẹ́ kẹ́lùmọ́ta ìbí tọ́ba lè wí gbólóhùn lè ní làdáhàbà hàdà àdì ìbínú tó jáde sí lára yìí dẹ́sì máa kú fẹ́. gbólóhùn lẹ́nu a'udhu billahi minash shaytanir rajim níbi tó bá dé tọ́ba lè wí ni ah, ìbínú yà á kú o. ọ̀kan ọmọ ọ̀rọ̀ jùlọ ìlànà àdáàkà rọ́jò ẹnìkan wá dìde lọ bẹ́ẹ̀ nìyẹn àwọn àdìsẹ́jì ni ìmọ̀ ọ̀kan ìjọ ọmọ ọdún àwọn àgbà yìí fi kúlì àwọn olùbí láìpẹ́ lè ṣe ìtọ́ ọ̀dọ̀ rọ̀jì àti sọ bẹ́ẹ̀ fi mọ̀ ń wá ìtọ̀ pẹ̀lú ọlọ́wọ́ kúrò ọ̀dọ̀ àṣà ìtọ́ ẹ lè dá ti gbé jìnnà kó o níbi ìkẹ́ rẹ̀. wọ́n ní arákùnrin yẹn wá sọ báyìí pé àmọ̀jì ló lò tààrọ̀ wá ní tó o ní pé mo ti sin wèrè ní àdéhùn rárá ní kí wélé ni. wọ́n ní àwọn ẹlẹ́mẹ́jì tí wọ́n àwọn kan ní káàbù dùbálì àti abdullahi ibùdó àbí hada báwọn yẹn ni wọ́n búra wọn. ẹ̀rí wọ́n láwọn ẹni tí wọ́n ṣe kéde o tí wọ́n búra wọn nìyẹn. hadith tó tẹ̀lé òun náà tún jọ tòkè nípa pé tíbi inú bá dé gbólóhùn téèyàn wí tíbi inú fi rọlẹ̀ òun náà lè a'udhu billahi minash shaitanir rajim. حدثنا عبد الله بن عثمان حدثنا عبد الله بن عثمان قراءة عن أبي حمزة عن الأعمش عن ابن خالد عن سليمان بن سرد سورة سورة قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستقبلان فأحدهما أحمر وقد أحمر وغيره وانتفع في أولاده فقال النبي صلى الله عليه وسلم إني لأعلم كلمة لو قالها لذهب عنه ما يجب فقالوا له فقالوا له إن النبي صلى الله عليه وسلم قال تحول بالله من الشيطان الرجيم قال وعلي منك مجنون هاي حديث هنا جدوبي قال عبد الله بن عبد الله ìyẹn náà sọ fún àyàlẹ kẹrọ ẹja ha lé kéwù tó ṣe fún ká látọ̀dọ̀ àbí Hamza látọ̀dọ̀ Ahmed látọ̀dọ̀ ìwòlè sáfì látọ̀dọ̀ sùlẹ̀mọ́ bùdù sọ́rọ́ olùbọ̀jú kò sí àlẹ́ mi sallallahu alaihi wasallam àwọn ẹni méjì kẹ́dẹ̀ fúra wọn ọ̀kẹ́ nínú àwọn ẹni méjèèjì ìdánwò wọn ṣe fúnfún ojú rẹ̀ kọ́ wọn sáfà hàn àwòdájú bákan náà kásẹ̀ ọrùn rẹ̀ bá ṣe kéde o ó dìde nígbà tí mi dúdú awí yìí dé kásẹ̀ ọrùn rẹ̀ ṣe kéde o ó dìde kásẹ̀ òun lè ta máa ń gẹ́lé ọrùn ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ máa fi kú yẹyẹ kásẹ̀ ọrùn rẹ̀ yìí dìde pa ìbílú tó lágbára yìí ọ̀kan lẹ́bi sallallahu alaihi wasallam àlẹ́bi sallallahu alaihi wasallam wà sọ báyìí pé ilé la àìlẹ́mù kẹ́lù ẹ̀ka rí bàtẹ́ bọ́ gbólóhùn kan tó yẹ pé lọ́kọ̀ ọ̀láha làdáhàbà àníhó bọ́ọ̀yà jí tọ́ba lè wí ni ìbínú ní orí yẹn á dẹ̀ kú òkú lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ba yẹ kó lè wí ni kọ́ọ̀nù lẹ́rù kọ́ọ̀nù lẹ́rù wọ́n á sọ fún arákùnrin yẹn pé ìlànà bí yà sọ́lọ́lọ́hùn àlọ́ dájú àlebi sọlọlọ àlùsọlá sọba ìpè sàáwá bìlá ìbílẹ̀ ṣèkọ́ọ̀dù rọ̀jìm ó ní kọ́ wá sọ pẹ̀lú ọlọ́run fún ọlọ́dọ̀ àṣẹ̀kọ́ọ̀dù ẹni tá a ti gbé jìnà síkẹ́ ọlọ́run arákùnrin yẹn wá sọ wípé ah, àwọn àlìbí ní ìjòló ṣé mo ti ṣe wèrè tóbi sọ̀rọ̀ ń ṣe àzàdé ẹ̀rí hadith kẹ́lẹ́kẹ́jì nínú àgbọ̀yé sábà rí bẹ́ẹ̀ wò ni pé àtẹlẹkọ́sọba dádájú ìbínú tí e bá ti nípa tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ́ fi bínú bọ́yá nìkan fẹ́ máa fọwọ́ bọ ẹ̀sìn ọfẹ́ máa yọwọ́ ẹ̀sìn yọkúyọ àbí ńbẹ́nu àtẹ́lu súnlẹ̀ àbí bú àwọn àfáà tí wọ́n gbé súnlẹ̀ dání gbogbo àwọn eléyìí ti pa àtọ lọrùn àbí sọsọ kúsọ tún kí Ọlọ́run gbogbo àwọn eléyìí ti pa àtọ lọrùn irú èyí tó bá ti jẹrú bẹyẹ irú èyí tó bá ti jẹrú bẹyẹ tó ayé pé ìbínú wáyé lórí wípé ẹnìkan fẹ́ máa àbùkù ẹni àti gbogbo nǹkan tó ní í pẹ̀lú ẹni ìbínú tó bá yàtọ̀ sílẹ̀ yìí bẹ̀lẹ́tì ṣàìtọ́ ìgbàdéwọ́ àti táàdì ti wọ̀nyẹn lára nìyẹn o ọwọ́ àti táàdì ti bá yẹn. Abu Dawud ó gbé jáde lọ súnà lọ́rẹ́ lọ hadithi àfihàn as-Sa'di hadithi ọ̀rọ̀ yìí wọ́n lọ gbé bá Nabi sallallahu alaihi wasallam kí lọ́rọ̀ náà òun ni pé á ti lẹ́ lọ́kọ́ ọ̀dọ́ bá lè rẹ̀ ṣàìtọ́ yìí dábàájú ìbínú tí kì í ṣe nípa tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òun lè yẹn bínú sí ọ̀dọ̀ àti ẹ̀dá lè rú bẹ́ẹ̀ bínú bẹ́ẹ̀ ti wá. ajá sí pé ẹ̀dọ́ bá jẹ́ olébínú ọ̀yẹ̀ kọ́ wá tọ́lọ́wọ́ bá subhanahu wa kọ́ máa sọ pé a'udhu billahi minash shaitanir rajim. bákan náà àti màgbọ́ yìí lọ àwọn àhàdí ìdìbẹ́jẹ́jì pépé alìsíàlá ìwádìí ọlọ́kùn ọlọ́dọ̀ àṣẹyìntàn òkú pàkẹ́lì lìzàwálì lọ́dọ̀ jáde tìbí ìlú lọ. mákàlẹ́ tá a bá tún wọ hadith méjèèjì a tún máa rí pé ẹ̀rí lè jẹ́ tó fojú hàn pípé àti ìbàjẹ́ ìbínú màtòmí bọ̀. ẹ̀lọ́ àbí ẹ̀lẹ́ pé ẹni ẹgẹ tí ń dínú lè sọ pé kò wò ti ṣe wèrè ni àbúrò wà nínú lẹ́bi kí ẹbí nígbà máa ṣe sí ara ni àbúrò wà nínú tùpáàtì àárọ̀ àwọn lára oko tí wọ́n lọ tẹ́lẹ̀ lẹ́bi nígbà máa ṣe sí ara káfí kó ọ̀rọ̀ bínú lẹ̀ wá sọ̀rọ̀ lé lórí ẹ lọ́ọ́ ní abáwọlé ìdájọ́ wọlé síbẹ̀ oníbàámu yẹ́sì kótó ìdá agọ́dì ẹnu ọ̀nà yìí fẹ́ sọ fún wa yìí pé tí yẹn bá ti bínú kí yẹn dákẹ́ ọ̀rọ̀ dáadáa ò ní jáde lẹ́nu mọ́ ibi ló bá dé tí yẹn bá ń sọ̀rọ̀ ìsọkúsọ ní ọ̀bà wáyé ẹ má jẹ́ àgbàgbé yìí náà ti rẹ́ sí ìṣẹ́lá dáńká tó súnmọ́ kọ́ tẹ̀sẹ̀ lẹ́nu òun náà lè kéde wà lẹ́ ádàbò ìlú látọ̀dọ̀ àdẹ́bí sallallahu alaihi wasallam tó ìgbé tí mùsùlùmí bá ti lo àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn yàtọ̀ ni wọ́n á mọ̀ sí láàrin àwọn èèyàn tí àwọn mùsùlùmí yìí yàtọ̀ òun ọ̀jà wa kẹgbẹ́ àwọn èèyàn bí tó wò lóró ẹ̀kọ́ yìí ẹ̀rin ẹnu ọ̀dà bá wọlé yìí sọ yìí pé alẹ́ tí bá ń bí lúlú ẹ̀kọ́ bí òdì ni pé kó dákẹ́ torí tí bá ń bí lú ọ̀rọ̀ tó àwọn àwọn abirú sáwọn akẹ́kọ̀ọ́ tọ́lá ẹgbẹ́ níbi inú ṣe wà lára ẹ̀ lẹ́ẹ̀ ló ti ń sọ̀rọ̀ sọkúsọ ní ọba bọ́ọ̀lì. ẹ rí hadith sí àbúlámẹ bá wọlé wọn ni hadassah rẹ musaddad. hadassah rẹ musaddad kọ́lá hadassah rẹ abdulwahid zayad kọ́lá hadassah rẹ láyé kọ́lá hadassah rẹ bọ̀wọ̀ àlejò àbájáde. قال قال رسول الله صلى الله عليه وسلم علموا ويسروا علموا ويسروا ثلاث مرات ثلاثة ثلاث مرات وإذا غضبت وإذا غضبت فاسكت مرتين. حدثنا مسدد مسدد يقول حديث يقول عبد الواحد بن زياد ìyẹn dẹ̀ sọ̀fọ̀ ọ̀lẹ́ lẹ́yìntù ọ̀lẹ́ sọ́ọ̀hù sọ̀fọ̀rọ̀ ìwà aládọ́dà àtúnlá ìbùnà àdáṣe rọ̀jò ọlọ́ọ̀hù sálẹ̀ àìsùwọ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́ọ̀hù sálọ́ọ̀lọ́ọ̀hù àìsálà sọ yìí pé alímù ẹ máa kọ́ àwọn èèyàn ní àlùkòrò àn ẹ kọ́ wọn ní súnà ní àdáyẹsẹ̀ ẹ̀bọ̀ ẹ máa kó àwọn yẹn ní gbogbo oríṣiríṣi ìmọ̀kàn máa jẹ́wọ́ sí ọwọ́ ní gbogbogbò bí ẹ lè fi ṣàǹfààní. ẹ mọ̀ pé ìmọ̀ bá ṣe wípé dandan ló jẹ́ fún yẹn láti mọ̀ bí ìmọ̀ tó ṣe pẹ̀lú ìjọsìn kan. ọ̀rẹ́ yẹn ni kéèyàn kọ́ lópin ìgbà tó bá ti pé ìjọsìn yẹn ọ̀rẹ́ yẹn ló jẹ́ lé lọ́rùn ọ̀rẹ́ yẹn ni kéèyàn kọ́ ìmọ̀ yẹn ṣùgbọ́n ìmọ̀ tó lè bá máa nídìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú ìmọ̀ eléyìí á gòkè táyà ni èyí tó ṣe wípé bẹ́ẹ̀ yẹn kẹfà tá a bá ti rán ọ̀kẹ́ tó dìde sí lọ́dẹ̀ ti tó ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn àwọn èèyàn yòókù wọ̀ bí mo ti bò lápẹẹrẹ afẹ́sẹ̀ tọ́jú ọ̀rẹ́ iṣẹ́ ọwọ́ àbá ẹni tí wọ́n máa gbẹ̀bí lóbìnrin kìí ṣe gbogbo alẹ́ làwọn àti kọ́bílà lóbìnrin tábàtì àwọn ọ̀gá náà dìde sákọ̀tọ̀lì ìṣubú alilibaki ọ̀sẹ̀sẹ̀ lọ́rọ̀ àwọn ẹni tó kù wọ́n nígbà táwọn ènìyàn ti tó ṣùgbọ́n wáyé pé gbogbo àwọn ẹni tó wà nílùú àwọn arìnkẹ́rì rẹ̀ ká dìde sí àá tó di pé káwọn obìnrin bá fẹ́ bímọ báyìí wá lọ gbára lẹ̀ fọkùnrin ni. ajá sí pé gbogbo àwa tá a wà nílùú ẹlẹ́sẹ̀ ni wá. ẹni tí bá já láṣẹ ọ̀rẹ́ yẹn ni kó pàṣẹ aláṣẹ yọ̀ọ́yá nílé báyọ̀ bí yẹlẹ̀ bí báyọ̀ bí yẹlẹ̀ kọ́ lọ kọ́sẹ́ bóòlù wọn ti máa ń gbè sí obìnrin sọ nípa bẹ́ẹ̀. ìbọn gbogbogbò ni yẹn ọ̀nà àlébù ẹ àwọn èèyàn nígbà ati àn àti sùnnà ní àga yẹn tẹ̀ ẹ sì kọ́ àwọn èèyàn níbọ̀ tí wọ́n lè máa ní bùkátà sọ pé tá a bá ti láwọn èèyàn tó tó lórí ẹ̀ kò sẹ́sẹ̀ lọ́rùn àwọn èèyàn yòókù àti táwọn èèyàn bá dìde ẹ sì rọrùn o ẹ má ṣe kí wòye ó lè o ẹ má jí mọ̀ tẹ́ fẹ́ fún àwọn èèyàn ó ṣòro tí wọ́n bá lè á ah, wàhálà yìí bọ̀ ẹ sì rọrùn nípa bẹ́ẹ̀ sì kọ́ àti bẹ́ẹ̀ sì lò ẹ pé lùkẹ́ bá wà ló lálẹ́ ẹ̀kọ́ ni lẹ́kọ̀ọ́ lílẹ̀ sàhẹ́lì ìlà sọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ lọ síbi kéde o ومن القليل إلى الكثير لا تبيتي لا تبيتي لا تبيتي بقى onílẹ̀ lọ́bẹ̀rẹ̀ kí wọ́n náà lẹ́kọ̀ọ́ lẹ́wù yọ lọ pé kí lè jẹ́ lẹ́wù ọ̀fẹ́ lè kó lè kéwù nìyẹn ẹ wò lánàá náà afa àmì bẹ̀rẹ̀ kéwù jọ kí náà ọdún kejì wo tó kọ́ ọmọ ní lẹ́wù òní òjé kí àpọ̀lọpọ̀ ọmọ kí ó bọ́sù yóò ti kí àwọn ìtumọ̀ rẹpẹtẹ yóò ti gbọ́ débi pé kí wọ́n bá padà ń sàlàyé pé òótọ́ ọkọ jè lọ ìwòtọ́ bá fà á tó fi padà gba kẹ́sìrọ̀dì kò ní sọ̀rọ̀ fún mọ́. nìkan kí ó ti wà lẹ̀. ṣùgbọ́n tó ẹgbẹ́lẹ̀ kẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ kí ẹ bá sọ pé dẹ́wù ti yá sọ́rùkù ti yá ẹ wà pẹ̀lú wàhálà wọlé. bọ́lá jẹ́ pọ̀pọ̀lọpọ̀ adá ń sọ Yorùbá a kẹ́ ń sọ lẹ̀ ni ìjókòó fi Yorùbá lọ sáàbọ̀ ọmọ yorùbá ní máa ń fèlè yorùbá ló máa lọ léwu èyí ti pín débi wo fi dé lọ́wọ́ rẹ̀ dé yorùbá náà ni ó á dẹ̀ fèlè ẹ̀ torí ẹ̀ ti di tó ló fi dé ó ti di kọ́ áyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn èdè náà máa lọ kọ́ bí èdè lábá yẹn náà ti rí ẹni wọn bá bẹ̀rẹ̀ kọ́ áyìn kò ní bọ̀ kẹkẹrẹ òfin lọ bẹ̀rẹ̀ kó tó di kọ́gbọ̀n ọkọ̀ máa sọ lábá àsọkúsọ lẹ́ tí wàá máa jẹ igi lẹ́wù lọ́wọ́ lùpàá àwọn oúnjẹ tí kọ́kọ́ wà àwọn tẹlifóònù ti kó sí kọ́rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ dáadáa kó tó ní pé wọ́n lọ sọ léyìn tó ń pè ní káfí àlẹ́ ẹ̀kọ́ gbà ọ́ eléyìí tó kọ̀ lọ ẹ̀kọ́ gbà ọ́ pé báwo lọ́rọ́ bá gẹ táà ń séde wọn. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́wù égbé tiré gbé gbérégbé ìjọba sálà sọlẹ̀ àrògùn bẹ̀lẹ̀ àjà nígbà tó ní pé àwọn elédè mi wọlé Islam èdè fẹ́ bàjẹ́ lọ́kọ̀ọ́ ọwọ́ àgbè fún ẹni tó ń pè ní àbúlé asàdé tó olè ọwọ́ àgbà pé èlò tó èlò tó àìlà àdàlùmọ́jì ìwọ náà tọ orí ọ̀nà tí mo tọ̀ yìí agbègbè yìí tọ̀ bẹ̀. lórí fẹ́lẹ̀ ìsúmọ̀ tí dáhùn bá ń súnmọ́ súnmọ́ àyàlè àtàwọ́jò àwọn ìlú kọ́sùn ìlàjì hàn èwo tí mo ṣe yìí wọn náà tún máa tọ àpẹẹrẹ kan máa wà pẹẹrẹ lọ. tó o pé tàtọ́ wúlò lọ́ba lọ́padà ní fi apadà ní àwọn tíra òbí tìbìtì ipa dáhùn kìí ṣe bó ti bẹ̀rẹ̀ nìyẹn. àwọn kan tíra tí wọ́n mọ̀ ní tíra dáhùn òun náà ní tíra ìbáwá yìí. pẹ̀lú gbà tí wọ́n sọ tíra ilé ọjọ́ gíga rẹ̀ ó pè é ní àlìkìtà. èyí kan tó sọ ọ́ ẹ má jẹ́ àgbàgbé sí bàbá ìwòye o ó kú rèwerèwe ni ogójì ọdún ló fi jáde láyé ọmọ tá a ti ní òun ló gbajúmọ̀ tó ló mọ̀ náà bó ti gbajúmọ̀ nínú mọ̀ náà wòye òun ló fa ìfẹ́ tèmi náà nímọ̀ kẹta rẹ̀ máa wá kọ́ mi àtàwọn yọ̀ máa wá kọ́ lọ́dọ̀ mi òun ló fa sẹ́mi àfa wa khalil bin ahmed alfarahidi albasri àfa àti wọn ṣe síra kan pẹ̀lú síra àrùn síra náà máa ń kàbí zanu zahab fi sinna àti ṣìrìn àrùn tó ń kọ́ fa síra yẹn lè fi áá èyí wá sí tó ti bá àwọn èèyàn lọ́sùn wọn lọ kọ́ ìbọn dẹ́wù lọ́dọ̀ ọ̀sìn ìbáwá yìí ọlọ́run ò máa fi mí náà nímọ̀ táyọ̀ kèé ṣe yí pé ọpẹ́ ìsìn àfa yẹ ọ ṣùgbọ́n òun náà fẹ́ lọ́wọ́ pé ọlọ́run dákun máa fi mi náà níbọn ọlọ́run wá fún onímọ̀ àárò ìmọ̀ àárò dòlì yìí àṣírí ọgọ́rùn ọdún sẹ́yìn sáà tó sọ̀tún láti lọ olórí bá fa àyẹ́sẹ̀ wá gbé ọ̀rọ̀ báàrí jáde àwọn èèyàn ti kọrin ó ti ẹ̀sọ́ ó ti pàdé dìde sallallahu alaihi wasallam látàyé dáyé làwọn èèyàn ti kọrin lọ́ba

àbùlẹ̀ àṣẹ́yìíyà nínú àwọn akọrin tí wọ́n kọrin zoro ọkọrin rẹ̀ ó lé àkórí tèmi ẹsẹ̀gbẹ́ àrùn. tí wọ́n bá lọ wojú orí orí mi àti àrùn orí mi ẹsẹ̀gbẹ́ rẹ̀ orí mi sàgbà rẹ̀. ìtumọ̀ rẹ̀ ní bèbí ti ń kọrin mi títẹ̀ ń ṣe déédéé kó tẹ̀ tó ti párùn wọ́n fi sáyé bẹ́ẹ̀ náà làwọn lábáwọn ti sọ gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo àwọn àhàdìsí náà káyìí yìí ṣe pé wọ́n tẹ̀ wá gbé òfin lẹ́wù ni wọ́n tẹ̀ fi gbé kalẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́wù tó wọlé. tó lẹ́wù tó tẹ̀ kiri o ló tó tẹ̀ wọlé. olóńfà ni ṣé adam ṣe sọ ní oṣù àlùbábìlì ájọbí wọ. ìwé ní ìyẹn bá orí ẹgbẹ̀rún tí ọ̀wọ́ arẹ́sẹ̀ orí kẹ́hún jáde tó tọ̀ wúlò rẹ̀ ju bá wà láyé lọ kò tẹ̀ lé dìgbò kù ṣùgbọ́n ṣé kàdá ń ṣe ìsinmi àti pé ó ń jìnà ṣé ìyẹn á orí one thousand ọmọ wa rẹ̀ sẹ̀ kẹ́kọ̀ọ́ tèmi yẹn ọmọ sí èyí tí bẹ́ẹ̀ yẹn jẹ lásán èyí ó sì gbórí jáde ó ní òjẹ́ ẹrú orí kọ́ ó ní òjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní orí lárúbá sọ torí kò sí kankan láṣẹ ìwà àlàlẹ́ àrùn ẹgbẹ́ bá ṣe àlọ́ out kò sí kẹ̀kẹ́ lẹ̀ àwọn dédé dédé bá bá ọ àtẹ̀sílá bá àyàlè alógàtúlì yorùbá wíyá bí àtọ́wìl àròbí ọ̀rọ̀ bó ti bẹ̀rẹ̀ ní sè ẹ̀hẹ́n òun ni ó àwọn àlùkò àlẹ́ àìlù tẹ̀lé fáwọn ní ojú tì mí ọ̀rọ̀ bó ti kẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ ẹ̀ẹ́dẹ̀ bá bá lọ èdè yorùbá ni àtẹ̀síkẹ́ òun ni látẹ̀ ọ̀rọ̀ bó ti bẹ̀rẹ̀ sóò nípa bẹ́ẹ̀. ẹ bá fẹ́ káwé yẹn lébọ̀ yẹ́sì ẹ bu wá lọ́nà ẹ̀sìn ọrọ. tó yẹ bá ti yọ kó o kó gbé máa kọ lórí náà ọkọ bẹ́ẹ̀ fọdún kan wọ́n yẹ pé jọ́dọ̀ ọba gbé fún báyìí bí ẹ ti nínú àwọn ń láwùjọ ń nìyẹn tó gbé tó àtẹ̀tẹ̀ yọ kẹ̀ wá kí gbogbo kíwúlẹ̀ ni kò ní mọ̀ tún pẹ̀ kò ní mọ̀ lábára sọ kò ní mọ̀ ọkọ kò ní mọ̀ kẹ̀kẹ́ sí torí kò sí pìlẹ̀ kẹ̀kẹ́ ara bí ní nǹkan mọ̀. gbàgbà mi ń jẹun jọ́ kiri àná káàkiri lọ́dọ̀ àwọn àfa wa ó sì ní àwọn kan ló ti wà lọ́pọ̀lọ́wọ́ tòótọ́ yóò mọ̀ pé yẹ̀yẹ́ ju èwo làáfà tí wọ́n pè làáfà irú àfa ọ̀lẹ́ olódò wo ni yẹn o lè kọ́ o lè sọ ẹ̀yin ní òsì ni pé ojú ògbé jáde ní o lè wúlò nìyẹn àwọn ọmọ tí ọba bá jáde látara ẹni wọn ò ní lè sọ lára wọn ẹ̀ sì ní lè kọ́ ó yẹ kí ìyẹn lè yẹjú débi pé àjòkò kí lẹ́sọ̀ pé ẹ fẹ́ kọ́ lónìí wọ́n ò ní bẹ́ẹ̀ wò ní ọkẹ ẹjẹ ká fún eré já lọ ọmọ ìṣòro á yín lára fún méje péré ó sì máa mú wá iye á tètè súnmọ́ á sún kìlí yẹn bó kọ lọ àwọn ọmọ ju asákègbè tí làwọn ju lásán náà lọ asáǹkà lọ lẹ́nu. nítorí gbogbo bí yẹn ó lè máa pè wọ́n jáde kọjá bí àti ìláì mo fẹ́ kí wọ́n náà lò ìlànà ìbẹ̀yìí sí ìlànà ìwọ̀ndọ̀rọ̀sà wọ́n yá gbogbo bí ìlú kẹfì síwájú rẹ̀ ìkẹrọ̀jà àbí sárajà ti síbẹ̀rẹ̀ rẹ̀. àwọn àdìs mo fẹ́ kí wọ́n ní òtún sí jẹ́ mo fẹ́ kí lè ní òtún sí jẹ́ o. هكذا تعلمنا من علمائنا báyìí kí ọlọ́dọ̀ àwọn afáwa láti jọ nìyẹn. bí àjà gbé jọ́ náà bá padà gbé sílá báyìí àwàdà lọ́wọ́ máa jẹ́ bọ́lá ọ̀sẹ̀ máa fi ṣeré. tó nípa fi rọ̀ fáwọn èèyàn tó ìgbé yọ̀ máa dùn mọ́wòlẹ̀ àtẹ́kẹ́ wúrọ̀ báyìí àtọ́rọ̀ ọ̀rù báyìí. lẹ́yìn jẹ́ káwé yẹn sì jẹ́ ọ̀rọ̀ ọjà ìrẹsà tó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n o ọ̀yìn náà ọ̀gọ̀dì ń ta fún ọba tí wàá bínú pásítọ̀ ìyá dákẹ́ o ẹ̀ẹ́dẹ́jì wọ́n là débi sọ́lọ́ àṣálà sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu rẹ sọkúsọ ni o ó lè bẹ́ẹ̀ jọ bí èpè gbà mí à ń bọ̀ wá bẹ́ẹ̀ nípa torí bínú èbí ìtẹ̀rẹ̀ àdàbò ní bá mi sọ nípa bẹ́ẹ̀ òun lọ fa ọ̀rọ̀ yẹn pé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí bá ti bí irúgbọ́n ọkọ̀ yà dákẹ́ o torí kò sí ojú ọ̀jáde lẹ́nu rẹ̀ ju ìsọkúsọ lọ. hadith yìí ló àgbọ̀ yìí dábàá ń bẹ̀ òun náà ni ìpaniláṣẹ ìtàlíbi Al-Qur'an wa pé ká kó àwọn èèyàn ní Al-Qur'an ká sì kọ́ àwọn èèyàn lé súnà ìsèpàtì kọ́ọ̀sà lébò àdáyẹrí tọ́yẹ kábọ̀ torí wo la fi lé sílẹ̀ ẹ̀rí pàdé bí sallallahu alaihi wa sallam orí mo ti fi ọ̀rọ̀ méjì sáré tẹ́ ẹ bá gba lẹ́wọ́ sábẹ́lì ẹ̀ lé sílẹ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ yẹn wọlé kìtàbà Allah àti súnà kejì òun ni súnà èmi àtẹ̀mí sallallahu alaihi wasallam. sọ nípa bẹ́ẹ̀ hadith yìí ń pàṣẹ pé ká kọ́ àwọn èèyàn lálùkùrọ̀ àn. èwo la bá àtó kíw tí wọ́n níṣẹ́ wo ní ṣe wọ́n lọ́sàkẹ́ fi ń ṣiṣẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ̀ ni. yọ gbàgbé kíw. ìjà wa táyìmù láti máa fi kọ́ ẹ̀ èyí ká tó ti pé ládàá rẹ̀ kì í bọ̀bọ̀ láyé nìkan ọ̀wà ẹ̀lẹ́bọ̀ bíláàkà ẹ̀wọ̀n kó wà ló hadith Uthman radiyallahu ta'ala wal khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jù ló yóò lẹ́nu tó ti pé ó kí àlùfáà ààrẹ àtàwọn kẹ́ tó rò pọ̀ mọ́jọ́ ọwọ́ àfikọ́ yẹn òun ló lóore jù gbogbo sẹ́yìn wà pé ká má wọlé ẹ̀ á wá jẹ wá wò ìbá iléyàwó ìbá lọ́mọ àti láwọn èèyàn àwọn èèyàn tó ṣe yí pé ọlọ́run fi jíjẹ wọn mímu wọn ti abẹ́ káwé yẹn ẹ á wá jíjẹ mímu fún ọ ṣùgbọ́n yẹn ni kò yẹ kó lè kọ́ díyẹn láti máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ èèyàn tẹ̀ wá táìmù sí nígbà táwọn ẹni wọn bá kó wọn sí yẹn wọn bá kọ̀ sí òkú kẹsàn wá ìyẹn owó gbàtọ́ bá rọ́ yẹn lọ́rùn láti sádájà ìgbà ẹgbẹ́ o. wákàtí kan náà lè ra ìlọ́jọ́ kan lẹ́yìn àlàǹsáré ni ó sì bọ́ sí aago márùn-ún sí aago mẹ́fà ni kò jù bẹ́ẹ̀ lọ. àwọn kúlẹ̀ ẹ̀bùn wọ wá ìyàwó ọ̀jẹ̀ ọmọ bá fi wọn sí abẹ ẹ̀káwọ́ mi kéèyàn wá kókó àtàwọn ọmọ mi bá tó lè wúlò fún yín. wọ́n ní káfá tó wá wo hanifi yẹn àwọn àrígbé àti tí yẹn bá dákẹ́ lásìkò bínú tí yóò jẹ́ kọ́rọ̀ pọ̀ tọ́sẹ́rú bí bá kó ìbínú kúrò ní pẹ̀lú ọ̀gá ọlọ́run ẹ̀rí bí bá kó ìbínú kúrò ní. kódà tí a bá rí obìnrin tó le sọ pé tọ́ba ti dé lúta báyìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ni ọba jáde lẹ́nu ẹ̀. tọ́lọ́mù bá lè sàánú wọlé tó bí wọlé ọ̀hún tí wọ́n bá lè dákẹ́. èyí tó súnmọ́ lè kọ́ padà wá kórí ní ìwò tó ṣe. ṣùgbọ́n tí wọ́n lè máa gbé lé èwò tí máa ń bí ọ̀padà bí o. yóò sì ba ìjà àfa àlùsùn nàrẹ́ jẹ́. abẹ́ẹ̀ ti ní wọ́n ní ìbínú ọmọ polówó owó ṣégede o ẹsẹ̀ lẹ̀ afọwà bẹ́ẹ̀ àwọn afọwálé ọ̀rọ̀ díẹ̀ nípa àbínú kó tó ní páàkà ní ìsìn méjì tí tíra wọn fi parí lè dùn. àwọn kọ́ni agbọ́dọ̀ jọ lọ yí wa pẹ́sẹ́ rí ìbínú yẹn ọjọ́ bá ti ká ló ní mọ̀já kìí ń bọ̀ ọ̀rẹ́ fẹ́ pàtó táṣe dání lè fi wọlé sí yẹn lára ni. ẹ̀rì làwọn Yorùbá ti máa ń sọ wọ́n lè ní sínú rẹ̀ bá lè ẹ̀ kó sọ fún gbọ́n bá ti ẹ̀kẹ̀tẹ̀ wọn. torí ìbínú ọjọ́ kẹlá sẹ́kọ́ ọjọ́ kẹsì pọ̀ ju ṣẹ́jú gbàrí tó lè bá ṣe ọdún tá a bọ yẹ rẹ jẹ o alẹ́ nìkan tí ló dá sọ́mọ rẹ̀ báyìí ó sì gbé ó sì là wọn lẹ̀ bọ́bọ̀ apá rẹ̀ sì là ọ̀sẹ̀ wàá lọ sùn ìlú rẹ̀ ìbílù yẹn àwọn orí pa ẹ̀ka pẹ̀ pẹ̀lú wípé ó lè jẹ́ káwé yẹn ṣèjì lẹ́ẹ̀kan náà. ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ bí ló bá yẹ sẹ́ni ó sì máa gbọ̀ pẹ́pẹ́pẹ́ ṣe ló ti débi. nǹkan tó lè dágbé kó tó di pẹ́lú bí ọ̀la yìí ó sì débi. agbára tagbára tó ló fi pa yẹn kò lè jẹ́ kí èjìká rẹ̀ ọ yẹ. nínú orí pati máa ń hẹ̀ lára yẹn fẹ́ràn kó o lé ọ̀padà síra rẹ̀ ń sùtà ẹlòmíì ọgbẹ́ta sókè báyìí ni ọwọ́ rẹ̀ ọyẹ torí ìbínú ń bẹ́ẹ̀ ló sì wá ní òfin ẹ̀sìn yìí pé ọmọ tá a fẹ́ bá wí ọba àjákẹ́kọ̀ọ́ àbọ̀mọ yẹn kì í ṣe pé láti kó palaraba àmọ́ láti sì bá wí. tó bá gbé tó bá bí yẹn lọ́wọ́ lúlù tó yẹn fẹ́ lu yẹn bí yẹn bá lu ọlọ́run ṣe kọ́pọ̀lọpọ̀ wọlé ló lọ sí ọlọ́run bá jẹ́ kí a ṣe tán kọ́ gbọ́gbọ́n tí yẹn bá bínú lọ́wọ́ yẹn lulu tí yẹn bẹ lu yẹn tí yẹn bá lu síbi ló fi rọ̀jò ó sì wá lu gbà ẹlòmíì ọjà tí wàá lè tó wọn lulu tí kẹsì wàá pa ni bóyá kẹlẹ kọkọ mọ nígbà tẹ bá lu padì ó tó wáyé ìdágbèrò ti ń bá o ọkẹ ni lu lásẹlẹ ni nínú orí ba ìbínú ó lè fa ikú ẹlòmíì bá ti bínú lójú ẹ báyìí ikú bẹ̀rẹ̀ ni ẹ agọ̀rọ̀ ṣakaṣaka tó yẹ kí wọ́n gbọ́ lẹ́nu àlùsùn. orí pàbínú lára ó lè jẹ́ kí ẹ̀ máa lọ lúyà ìgbẹ́ wo tó jẹ́ ti sọ yẹn jẹ́ ti pọ̀ jù já lọ́wọ́ á. àhàfà ṣé ibi tọrọ bá dára ìdá ìlà kejì ẹ ṣe sùúrù sùúrù kí tiẹ̀ ní kálẹ́bí gọ́ọ̀dì àti ìgbówó ti alálẹ́bí ìṣàjà gbòòrò. sallallahu alayhi wa sallam mo wá èyí tẹ́ ma ṣe bẹ́ẹ̀ ebe yẹn sọ́ra ẹ má láwọn yẹn ká dùn sódà wọn láyà àwọn yẹn máa fi yẹn nílẹ̀ òun mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ fún wa ìsọwọ́ tí fi ìjà rẹ ọlọ́ọ̀ ìwọ̀n ò ní sọ́jà ẹni tí ti sún dẹ̀dẹ̀ ìgbà àti bóyá o ti aláìmọ̀kẹ́mọ̀kẹ́ kó lè ẹ lè wà láàrin àwọn adájọ́ jálùkùn ẹgbẹ́ wa pé pé àgbókèrè níyì ni wa àsúmọ́dẹ̀tẹ̀ pé wọ́n fi àtẹ̀tí wa gbọ́ bí ìyẹn bá tẹ̀ ń fèsì àríyá gbọ́ ìwọ lé lókè pé bá kẹlẹ̀ ẹ wá o ẹ kẹlẹ̀ rí wa bẹ́ẹ̀ ni orí wọ̀ papọ̀ á ẹ ti orí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọkúsọ ti máa wáyé ìhàlẹ̀ lúlù lè tẹ̀lẹ̀ síbi tó bá dójú ẹ̀ orí pa tí máa ń sí ìdí ló máa ń la pa lórí ara ni ẹ̀ o lè dé ìyọ̀pá ẹ̀ ẹ wo àwọn kẹta ń gbọ́ lóró yìí bí kẹ́lẹ́ orí ọ̀lẹ́ ọ̀yàlẹ̀ ìyàlẹ̀ ọ̀sẹ̀kẹ́lẹ́ ó sì fún ó sì tó ó fún ọ̀bẹ bọ̀ nígbà yà sọ̀rọ̀ wà ayé tí bá yàlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ òsì fún wa lójútu ẹ̀sìn kò láwọn ẹ̀kẹ́ tú gánà ẹ bá ti dé pè sọ̀rọ̀ ayé tẹ́ ẹ̀ pé gàárì ẹ gbọ́dọ̀ fẹ́ra yín wọ́n kí wọ́n á ní pírọ́blẹ́mù yìí kí ló fà sí ipa bẹ́ẹ̀ bó o gbé mi ti lọ yẹn ló dùn bọ́ kọ́tẹ́ ṣe kéde o kọ́gbọ́n ní ẹ̀jẹ̀. wọ́n lè jẹ́ ìyọ̀ sáré yẹn lọ́gbẹ́ nínú orí pa ìbínú ó lè fà á tẹ̀yẹ̀ ó fi máa pẹ̀ gẹ̀ yẹn tẹ̀yẹ̀ ó di ọ̀tá ẹni yìí pa ojú ọ̀yà wọ́n kí lọ́ọ́ pa ó sì kú tẹ́kẹ́ tẹ́lẹ̀ gàláì síbi ló bá dójú ẹ̀ tẹ̀lẹ̀ àwọn ọmọ náà a ewu tí mo bá yẹ kí sáì sáì dẹ torí ìbínú ni ìbínú lórí pa rẹ tí máa ń fà lọ́gàn àti ní tẹ̀lé kéèyàn fi ìtàyẹ̀ lè fi ìtà ẹlòmíì bó ṣe dùn lọ́mọ yẹn o tíjà bá ti dé yọ bẹ́ẹ̀ ta ni ó lè máa lọ sọ pé ẹníyàwó mi à kẹ́ báyìí lè pamọ́ sí lára o kí ṣe láburú báyìí ń ṣe láburú ń ṣe láburú báyìí la ilaha illallah tó ṣe yí pé tí ẹ bá wò fọ́rọ̀ ní sẹ́tọ́rọ̀ bá padà lọ tán yóò àdìsí. ìbínú lè fa kíyẹn fi yẹn ṣàwádà ebi ẹ sọ̀rọ̀ ibi wọlé ẹsẹ̀ rí ẹ ìrùgbọ̀n rẹ bí a ibi gbogbo alájọ́ yẹn ló dàbí tó kọ yẹn yẹn ló dàbí ewúrẹ́ yẹn òkòtò rẹ dàbí ti bororo ìbájọ́ ní ó lè fa kéèyàn pẹ̀lú ẹni sí ẹ̀yẹ. sọ nípa bẹ́ẹ̀ tàbá fẹ́ panú ẹ̀ mélòó yìí kí láti panú rẹ̀ àti mẹ́nu báwọn ojú tu díẹ̀ ṣùgbọ́n àtúntò fẹ́rẹ́ wa létí. ìbínú wọn láàgbé kan dá ní ẹnìkan lọ bá débi sallallahu alaihi wasallam ó ní mo fẹ́ kọ́ pamílà sẹ̀kẹ̀ pẹ̀lú sọlọ́ ní má bínú. àwọn tún jẹ́ kátẹ́gùn fẹ́lẹ́ àtúntò òṣìṣẹ́ ọlọ́run pé sábà bìrù ìwà lọ́lẹ́ rẹ̀ wá sábà bìrù rẹ̀ sáà ní wíwù ọlọ́wọ́ àìlá lè jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ti rí kí ẹni òní bìrù ni bìrù rẹ̀ ti bì ó sì lè túlé ká ẹ bọ́lí bìrù irú wọlé òye padà níyàwó lé yọ ọ́ dá yí ẹ̀ torí kò tó máa lérè sí pé obìnrin á ṣe dáadáa yọ ọ o tọ́lá wọ̀nyá tó bá wà yìí àbá àdínlógójì ọdún kálíláàdọ́ta ọdún jù bẹ́ẹ̀ lọ. wọn ò ṣe dáadáa o wọ́n tún ṣe oríṣiríṣi kẹsí ọ̀dà sáwọn bàbá wa o. òṣùpọ̀ lọ́sẹ̀ àwọn àwọn obìnrin tí ó ṣe dáadáa káàkiri wọ́n ti wà pé dáadáa tó bá ṣe báyìí ó ṣèṣì. ẹni tó bá ṣe onílù líle tó yẹ fí àgbà òsì bẹ́ lára rẹ̀ ẹni obì ò ní tọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́kẹ́ bá ti làwọn èèyàn kẹ́ máa kà á nìjà ọ̀fẹ́ yàwó rárá ìjàbọ̀ kẹlà. àyà á bẹ́ẹ̀ni náà ṣẹlẹ̀ àwọn òmìnir rẹ̀ èyí tó pẹ́ jù ọdún kẹsàn ọdún kẹàbọ̀. ẹ ọ̀kẹ́ tẹ wá pẹ́ ọ má bí wọ́n méjì kó tó lọ tá ó méjì mo ní ẹ máa lọ wo gba àwọn ilé tó ti pé onídùúrú lele àwọn ẹni tí wọ́n tẹ̀ ló èyí sẹ́ni kẹ̀kẹ́ ṣùgbọ́n àwọn yóò tún káàdì olólùwà ti sọ fún adébí sọlọ àti lọ́wọ́ pé wọ́n lọ fún sàkọ́bùdọ́t wọ́n ilé ìdọ̀lùkọ́lùbí lọ sọ́bùrù ìṣòwò. tọ́ ọ bá jẹ́ oníbìlú ọlọ́kẹ̀ líle àwọn yẹn tẹ̀sí máa tún kákó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pàpà jùlọ ẹni ọba gbé dá wà lọ́wọ́ wọ́n sọ pé wọ́n sọ wá jà o wọ́n gbọ́dọ̀ fi ìhàlì àdábọ̀ rẹ̀ yẹn fi ẹ̀ kọ́ sẹ́ni tí ò ní wọ́n máa sọ pé mo ti mo gbé dání òun lè kọ̀ fún mi. wọ́n á tọ́ wá jà o ẹ̀rì pé mo sọ yìí sọ fún ọ̀jà rẹ̀ o wọ́n sọ yẹn jà gidi ìgbéyàwó pa sórí. síbi ló bá wá dé kí la lè fi panẹ́ rẹ̀ alápanẹ́ rẹ̀ pẹ̀lú kágbélé àwọn òbí ìdílé ṣèyítọ́ lọ́rọ̀jì pẹ̀lú hadith dáadé kàfúwa nínú alẹ́ ádàbẹ̀lẹ́ ló fura dé yìí ìbí ló tún lè dákẹ́ láre yẹn pẹ̀lú kí yẹn rántí ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ ni tó bá gbé mi inú mi ta tún ti kà fún wa ìgbẹ́ ni yóò tó bá gbé mi inú mi wọ́n dẹ̀ lágbára àti lò mí inú yẹn wọ́n tún wà lọ hadithi Mu'adh bin wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n lè ẹni yóò tó bá gbé mi mi wọ́n sì lágbára láti sàmúsẹ̀ mí yẹn ọlọ́wọ́ ọba àlejò ọlá máa pè é lójú táyé nítorí gbogbo àwọn èèyàn níjọ́ gbé dàrú ẹ̀yà rọ̀ yọ wá pé bóde tí gbogbo èèyàn máa rí fún òun ní máa ń bọ̀ yìí ọlọ́wọ́ wa sá alẹ́ sá nínú orí lẹ́yìn ni wọ́n ṣà fókùn yìí tọ́ba wúlò àwọn obìnrin lẹ́yìn ju kẹ́ni torí kéde o nítorí yìí kó gbé mi lórí ó sì lágbára àti lòdì nìyẹn lórí ẹ̀yìn olùkọ́ náà wà fẹ́ẹ́ lẹ́fẹ̀ẹ́ gbogbo wàá yìí sọ́kútà ẹ̀ ní ọ̀rùn fàṣfà fọlá kẹrọ fẹ́ ìrọ̀rẹ́ ẹ̀ ìdá àtàlà àkọ́tì àsìfàrú rúbì ṣàwà ṣàwà tọ́ba lágbára ọ̀lágbára gbára yẹn pọ̀ lé wá ń sẹ́kù báyìí fàṣfà èsùrù kájú má bínú fọlá kẹrọ fẹ́ ìrọ̀rẹ́ èyí kò sóore láàárọ̀ ọmọ nìyẹn kan tó ti pè é àjálà kọsí àfihàrùhù lè ṣàwà ṣàwà. bí ìkẹ́lẹ̀ rẹ̀ bá wo awo orí báyìí apàyà ẹ̀ kò á wúlò mọ́lẹ̀ nìyẹn ẹ̀ kó gẹ̀ nìbẹ̀rẹ̀ kí wa ìbẹ̀rẹ̀ ìsọ̀ṣẹ̀ nínú bí sọ̀rọ̀ àti èsì alágbára nìyẹn yìí pé a ah, ọjà àwọn méjì tó ti gbé lulẹ̀ báyìí wọ́n ti pé fẹ́ẹ̀rì báyìí o ọkùnrin yẹn ọba pààyè rẹ̀ yẹn ọba pààwé yẹn náà inú kẹta lè fi panẹ́ bínú ọ̀rọ̀ kẹta alẹ́ òun náà ni kéèyàn dákẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀dá kan ẹja máa sa ọ̀rọ̀ yìí ká máa mú un lò ká máa gbọ́ lásán àlítọ́ bá lè dákẹ́ fún èkejì rẹ tó yẹ oníbìínú ìwọ náà padà jàre fẹ́yìn ẹ̀ lóde wàá bọ̀ oṣù àṣọ sọ̀kúrọ̀ pọ̀ jù sínú rẹ bá rọ̀ òun yóò máa ti dáàbò borí jì ó lè jẹ́ ìyàwó rẹ o ó sì lè jọkọ lẹ́ni ọ̀yà kàràmbà níbẹ̀ gbà mí ṣe gómìnà ọlọ́wọ́ ọ̀rọ̀ obìnrin òsì àdédé rọ ó bí òsì bọ̀ kọ́kọ́ wọ́ gbòòrò tọ́lọ́ ti mọ̀ wípé tọ́ bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú agídí ọ̀fẹ́ inú líle ní báàgì ìdọ́bẹ̀ ilé òbóde òwò lélẹ̀ tẹ̀sí ọ̀fẹ́ òtẹ́lẹ̀ àgbẹ̀dọ́ kájọ wọ ọgbà kádàrà tí ẹ bá lè dákẹ́ èyí ó jí ọ̀rọ̀ lárúntọ̀ nínú títí tó lè fi dóòlì ẹni ló ti wà ló ọ̀rọ̀ orí kẹlẹ́ tá a fa akẹ́tọ̀ pé ìdáàdẹ tó kọ́ sẹ̀ fi fún fàdà àti ìdí gbogbo. bákẹ́rò pèlè ìjà tàbí ìsòkòtò àkàtú àárẹ̀ sẹ̀ fi ìfọ̀dọ̀ lẹ́ alẹ́ ayé tó àárẹ̀ lè jà wá ìwọ́n náà àyè. àfààní tí a pọ̀ dà yẹn tí sọ̀rọ̀ ìwọ́n bá dà lóhùn tiẹ̀ fàkẹ́yìrò mẹ́lẹ̀ ìjà láti ẹ̀sùn gbòòtù èyí tó lóore jù ló kọ́ ọ̀dà lóhùn ilé kọ́ dákẹ́ ọ̀dákẹ́ yẹn ọ̀dà ju kọ́ ọ̀dà lóhùn afaani sakato ani sẹ̀fì nípa ọ̀dọ̀ ọ̀dà àlè èmi dákẹ́ kó mú gọ̀ yẹ ọ̀mọ̀ kó mú gọ̀ bọ́ dákẹ́ fún ọwọ́ alérò pé àyè ètò adèlè jàwábì wọ́n bá àyè ètò ó wò pé mi lèsì ti ń fọ́ ni ṣùgbọ́n kì í ṣe pé mèsì ní ìwúlẹ̀ sọ́ọ̀nì tọrọ ń gbọ́ ẹ mọ̀ pé yorùbá náà sọ pé wèrè ṣe báyìí wèrè ṣe báyìí wọ́n àti wèrè kọ́ ẹgbẹ̀rún ajọ ni wọ́n ẹni wọ́n bá lè gbìyànjú máa dá wèrè lóhùn láàrin ìjà ń sìn kọ́ sẹ́ńtì onímọ̀ bí wọ́n á já ẹni ilé òní ìdí kéèyàn tọ́jú rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ èèyàn dàtẹ̀ ẹ̀ pé kọ́ ayé dàtẹ̀ mẹ́ta sọ́lá fàlíyẹ́kùn xeyọ́ àwòlíyẹ́sùn ẹni wọn bá ní gbàgbọ́ sọlọ́wọ́ àtọ́jọ́ kẹyìn tó sọ rere tọ́ba ti di fọ́rọ̀ kejì lọ́fẹ́ jáde ọ̀yà dákẹ́ ẹ̀rí ọ̀yà dákẹ́ ìgbésẹ̀ kẹrin nínú àwọn ìgbésẹ̀ tá a lè gbé tá a fi panẹ̀ bínú òun ni pé ní ìyẹn bá wà nídùú onígbà tí bínú bẹ̀rẹ̀ tí ìyẹn jòkó àti kéèyàn fẹ̀gbẹ́ lílẹ̀ ẹgbẹ́ wa kẹwàá ló musa dùn mọ́mọ́ ahmed àti sọ́dọ̀ abi dahud wọ́n tún wà lọ sọ ibùdó hibban látọ̀dọ̀ abizar wọ́n lọ gbé ọ̀rọ̀ ibà débi sallallahu alaihi wasallam nítorí wọn kan ibà bílú tó wà lórí ìdò fálì ẹ̀sìn ọ̀yà jókòó gbogbo sọ́dọ̀ yẹn dáfẹ́ má jẹ́ àgbàgbé wọ́n máa ti pẹ́ nìkan tó wò kí ní ọ̀padà máa sọ sọ tọ́ba ti wá di pé ìbínú yẹn kúrò tí ọba tí ìbínú bá kọ́ kó kó gbó jókòó káàlì yẹn ti sọ̀jẹ̀ ọ̀yà àtẹ̀gbẹ́ lílẹ̀ tí ìbá rí pé kálàmbá nílẹ̀ àti sáré ti fẹ́ jẹ́ ó ti gbó ní òwò rẹ̀ yẹ́yẹ́ tọ́ba fẹ̀gbẹ́ lílẹ̀ wọ́n ní ẹ̀ sọ̀rọ̀ mọ́ ni wọ́n fẹ̀rọ àfẹ̀gbẹ́ lílẹ̀ ẹgbẹ́ ìdákọ̀ ẹ̀jẹ̀ asọ̀rọ̀ akọ̀ lu wa kọ́ máa báyàwó rẹ̀ wò gbogbo fi níkẹyìn náà ẹni yàrá yìí ẹni yàrá yìí ẹni yàrá àwọn ìyàwó yìí ètò tó bá tẹ wàá já ojú ìdóni fún kí ti náà lọ́wọ́ tó bọ̀wọ̀ ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ gan ọba lè ṣe sùúrù gan torí tó bá lé dáadáa yóò tún máa lọ ọwọ́ alẹ́ lómi tó bá lọ bẹ̀ ni ìyẹn sì lè má ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tí ó ṣe pé àbí padà sórí ibú wàá ṣe sùúrù ni ọwọ́ àwọn àbí kan lọ fẹ̀gbẹ́ lélẹ̀ má tún dúró tó bá bí ìṣe rí ọ̀yìn kẹ́lú bí o tí ó tún á di wàhálà ó lè dó tòsí ọ̀dọ̀ rẹ̀ ọ̀rọ̀ karùn-ún ká lè fi padà bínú òun náà ní kéèyàn rori kéèyàn ronú gan ọ nípa bójú òun ṣe máa le gbogbo ojú ẹlòmíì ọ̀rẹ́ kò bí ẹni fífi gbòòdì níbi ló bá ti dé. ẹ̀rí ṣùgbọ́n àwọn àhàdìsì tó wá lórí pé kéèyàn sàlùwàlà àhàdìsì yóò gúnrégé o ọ̀rọ̀ kẹfà nínú ọ̀dà lè fi tìbínú dànù òun ní kéèyàn máa rẹ́ sí ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ bí àìbínú ẹ̀rọ kọ́ lọ́wọ́ bá ròyìn àwọn ẹni rẹ̀ tọ́tọ́ kó o sì fẹ́ wọn lọ́wọ́ wọlé káàdìmí ló lọ́wọ́ yín náà wọlé àfihàn àdìsẹ́ àwọn tí wọ́n bá gbé di lórí tí wọ́n dẹ́ kojú kó fáwọn yẹn wọ́n lọ́ọ̀rù ìgbò ìmọ̀ sílẹ̀ ọlọ́run ti fẹ́ èyí ti fẹ́ sí gbogbo àwọn tí ń ṣe rere dáadọ́ wàá fẹ́fẹ́ ọlọ́run tí èèyàn bá ti rẹ́ sí eléyìí èyí ò lè fa ìbínú bákan náà ọ̀rọ̀ keje lélòkè náà fi náà bínú. òun ni pé kéèyàn gbéra kuro kúrò níbi ebu má kí ebu tinubu má bí ọ má gbogbo olùsísí wọ̀nyẹn nígbà tí bínú ń bí ọ tó ń sẹ̀ kí ebu tó ń sépè tó ń sọ ọdẹ yìí ọ̀sẹ̀ ibi ìwà ila yìí láà ilà àìlọ́ àwọn máa fi búra wọn bẹ́ẹ̀ o ìwọ olùsí lẹ́yìn inú lébi ló fi pé ó lè jọ́ kan ẹ̀ ní ó pè ó lè lọ́rọ̀ nílá kéèyàn pé yẹn ló ní sinẹ́kọ̀ dídì wí kọ́ọ̀sì ó fa. ẹ gbé ní ọ̀bá rí ojú òfin fìdí ẹ̀ fúnlẹ̀ bí wọ́n ti ń lò fi ẹ̀sìn. ẹ wọ̀ yí pé pàṣẹ máa dáhùn ní ẹ̀yìn rẹ̀ bí odidi ọgọ́rin ni wọ́n kó bò lójú táyé kó fi lè má dẹrú ẹ̀wò wọ̀. tí ọba sì tún bá gẹ́wọ̀n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bọ̀ lẹ́yìn tó bá jí àyè tẹ̀. so nípa bẹ́ẹ̀ kéèyàn yẹn torí lè ìṣesí ẹni tó gọ̀ ẹ́ ẹni tó bá darí òun ni máa ń ṣe bẹ́ẹ̀. afẹ́fọ́ aláwọ̀ àlàyé ọ̀rọ̀ kan afáwa Al-Ahnaf olùkọ́yìí ó ní ẹnì kẹ́kẹ́ ọba mi sọ tání àfi kí n mú kẹ́ lọ́rọ̀ mẹ́ta fẹ́ nìyẹn. tó bá já sí pé nìyẹn ga jù mí lọ ìyẹn ẹni tó hùwà burúkú sí nìyẹn èébì sọ pé bínú tó bá ga jù mí lọ lápẹẹrẹ ọkọ ọga jù ìyàwó lọ bẹ̀rẹ̀ ẹni jáde o bàbá ọga jù ọmọ lọ olùkọ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀gá ó ọmọ ọ̀sẹ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni ẹni tó ní owó òun lè ṣẹgbẹ́ tálákà ó dàbọ̀já sí pé olówó kéré sí tálákà nínú ọjọ́ orí bẹ́ẹ̀ náà lẹni tó wà nípò àwọn ọmọ ẹlẹ́yìn tí wọ́n bẹ ní abẹ́ rẹ̀ kọ́ ó jù wọ́n lọ. àfáàdé tẹ́lẹ̀kẹ́ bá ti bá mi sọ tá báyìí. ìkẹ́ lọ̀rọ̀ mẹ́ta ní mo nìyẹn. tọ́bajá ti nìyẹn jù mí lọ àárọ̀ tó lọ́hùn kọ́dọ̀rà tó máa gbọ́ ipò tí ń bẹ fún yẹn fún pé tó àgbà náà mo táwọn kan ní wọ́n bá fi sílẹ̀ ní wọ́n bá fi yẹ ẹ̀yẹ jẹ gbọ́gbà. ọ̀rọ̀ ah, ti àtàwọn àti pé bàbá mi lẹ jẹ́ kí n máa fẹ́ sí. sẹ́wọ̀n pé kò ní fàbírú ẹni tó lò tó ga jù ọ lọ tó bá rí jẹ fẹ́ sí àdìs agbófinró pé pé wọn máa kọjá àlà tí wọn bá kó ògógóró tán tàbí tó rò bá sá wọn lọ́pọ̀lọpọ̀ gbà. ojú ọlọ ìpọn olóòótọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ìbọn. ẹ wá wà níbi tó ṣe yí pé ọwọ́ pa ẹsẹ̀ pa ọba bá ṣe àríyànjiyàn ẹni tó bá gba ẹtí rẹ̀ wọlé ọgbà tẹ̀lé tóun bá òun tún ní ohun tí ó kì kì í ìbọn lẹ́gbọ̀n rẹ̀ ń jẹ́ yọ̀ọ́kẹ̀ tún sí ọ ní fúrúù wọ́n sì túlẹ̀ torí táwọn náà bá ti rí i pé wọ́n ti yíwọ́ wọ́n gbé ńlẹ̀ lọ. irúfẹ́ ní èèyàn ń gbọ́ ipò rẹ̀ fún pé tó àtúntò ìjọba jọ káàtì ẹ̀ níjọba ọ̀rẹ́ ọ ní iṣẹ́kíṣẹ́ tó ń ṣe àwọn òbí rán àwọn ọlọ́pàá sáàtì sí. títí dòdì bíi ìsìn èméjì pé àwọn tó wọ́n mí bọ̀ lẹ́sẹ̀ ṣe sàríyànjiyàn nípa rẹ̀ nípa ìṣẹ́kíṣẹ́ pé afẹ́gbà mọ́ríwá rẹ̀ fún wa ẹ̀ bá ti lè dó a ti fà yín ẹgbẹ́ tí mo bá dé ọtí bá dọ́ ìbùdó bá èyí dúró ní ojú ọ̀bà ti ojú. irú bẹ́yẹ̀ tó rí bẹ́yẹ̀ èèyàn ní bá rí jù fún èèyàn bá ti rí ọlọ́pàá ni àfa ìbùdó wà lù ló látọ̀ á mọ̀lẹ́ ìdá kan ọ̀la fàáyì. máa ń lagi tiẹ̀ tó bá ní olówó ó ṣe ní ẹ̀ àbá àbá lagi tiẹ̀. ó dàbí yẹn máa ń gbé ìbò kéèyàn tọ́jú òyìnbó yẹn torí ọyẹ yẹn lọ. ó tó bá ní kọ́ńtà jù mí lọ wọ́n wọ́n àwọn ọ̀sọ́pá wọn ò ní rúfin náà ṣé ìpínlẹ̀ bá dójú ẹ̀ ìjọba ọ̀fọ̀ wọn líle mú wọn ìrẹ́ ọlẹ́sẹ̀ burúkú yìí ṣùgbọ́n ọlọ́wọ́ ń tuntun wọn sì ti da lásán láàmú ó lè jẹ́ gbogbo wa bí wọn tí wọ́n wù tí wọ́n wù tí wọ́n wù lọ́wọ́ padà dé káwọn aláṣẹ orí ife ẹni bí ni wọ́n lọ fi wọ́n gbégbé sẹ́yìn àwọn báyìí. so nípa bẹ́ẹ̀ ni wọ́n bá ti ju yẹn lọ ó ní bí wọ́n bá ṣe wọ́n bá mú mi lọ́ta tó ìgbésí kan ló mẹ́ta wọ́n bá jù mí lọ tó ìmọ̀ tí wọ́n rẹ̀ fún pé tó ìbọn bá ní ìbá tó dúró bí bàbá ni ìbọ́gà ni tọ́ mo bá nílò àbùkù lẹ́kàn ẹ wà pé kílíà fẹ́ bínú síbẹ̀ ó débi lómìnì àbániwa nǹkan rẹ̀ lóore ọ̀rọ̀ kẹta tí ń tún wọ̀ nìyẹn ẹni tó ṣe nǹkan tí ọ̀dà sí nìyẹn tí ń fi sọ pé bínú yẹn kọ́ báyìí kó ń tọ̀ ó kéré sí mi rọ̀bá àìsàn kọ́ di rí i ìbí ó sì pàtàkì pẹ̀lú fẹ́ǹsì náà ó ti wá àti gbọ́ ẹ wo rọ ọmọ yìí ní ìsìnkọ́ ó bú mi ọmọ tó wà wájú mi tí wọ́n ní ìwọlé ẹ̀sìn bàtẹ̀ ọgbà mi tèmi rẹ̀ gbà jù kàkó gba àwọn èèyàn tó bá ti kàn án ojú ọ̀nà làwọn fi wà fáì wọ́n sì wàá sọ̀kalẹ̀ lẹ́bi wa lẹ́bi ìdílé mi jẹ́ báyìí bẹ́ẹ̀ tó kéré sí mi ni lọ́gàn èmi ó sì fi ẹ̀ pé mo jù lọ. ìgbé ipò tèmi ga nípa rẹ̀ èmi dá lóhùn. wà ìka dandan ní rí ìkẹta ni ẹ sábàjọ wa rí bàjàmbàjà ìfọ́rí àtọ̀rẹ́ ni wa. àwọn abáni sọ̀dá bẹ́ẹ̀ tó yẹ kí n bínú. sáfà dọ́lù àlè máa fi àjùlọ a fi awulẹ̀jọ ọjọ́ rẹ ni. èwo bẹ láàrin rà bí àtìrú ló yìí ó jìnnà síra wọn ibi mo jọ lọ. àkẹjọ ọjọ́ rẹ̀ kì í sì tọ́jú orí o sùúrù tó ojú yẹn ló fi fọ́ láàrẹ̀. ó là fẹ́ lẹ́kọ̀ọ́ kẹsì forí gbé jáde. wọ́n lè zàwọ́ lé sí mùdẹ́fùtì sọ́fà áńkò lè mọ̀ òsèlè bí wàá yín ká sọ̀rọ̀ àti bèrè o ilé ìyálíjà ara ìbò ó ní ẹ̀mí ìbí màá ṣe ní dandan fún kọ́ máa ṣàmójúkò áńkò lè mọ̀ òsèlè bí nípa gbogbo ẹni tó bá jẹ́ ọ̀daràn kọ́ má rí tiẹ̀rù wàyí ká sọ̀rọ̀ àti bìnnìhù ilé ìyálé jàrá nìhù kódà kọjá sí wípé ẹ̀ṣẹ̀ tó dá sọ́dọ̀ mi á ọ̀pọ̀ gan. fọwọ́ lẹ́sùn ẹ̀ẹ́là wàhídó mílíọ̀tàlá àzàtì sẹ́rífù wọ́n ṣe rò wọ́n bí ló ń mú ọ̀wé mọ́. ó lè fẹ́ láwọn yẹn yóò jẹ kẹlò mẹ́ta ní sẹrí àbí yìí mbẹ wọn bọ sùúrù o ẹni tí ò ní yìí mbẹ wọn bí sùlọmù ọwẹ o àwọn tí wọn jọ jẹgbẹ náà mbẹ fàámọlẹ ní fáwọkì fàáhàrán fún káàdì ọhún wà á ti bẹ́ẹ̀ wọn fi ìlàkọ̀ wọlé hàmkù láàzìrò. wọ́n lè wá rẹ̀ tó bá ti fi lọ màá mọ̀ òdiwọ́ rẹ̀ fún ẹ̀rí pé tọrọ bá dójú ẹ̀gẹ́ wọn ni àá ah, ló dé tí wọ́n lágbà lé ni. ẹ̀rọ pé táwọn yóò padà sọ nìyẹn. ibi àti ẹ̀rọ àti sọ́lẹ̀ ṣe àá wò jẹ̀bi tòótọ́ sùn lágbà lé ni. tọ́fẹ́ ká lù wọ́n ni àwọn kò ti dójú ẹ̀ nìyẹn. a wá ń òtún ọ̀hún wá ń gbólu jẹjẹjẹ. bí ọba tiẹ̀ fi ọtí wọn ò ṣe bọ̀ ọ̀dá ẹ̀ ni. ọdún ẹni tó bá jẹ mi lọ màá mọ òdiwọ̀n rẹ̀ fún wàá ti bí òfin ìlàkọ̀ wọlé àkó làzìrò màá bò màá tẹ̀lé òtítọ́ lára rẹ̀ torí tẹ̀tẹ̀ ni ká tẹ̀lé òdodo ìbí ó pé wọ́n ti bí lọ́yẹ̀ kí pé sọ́dà bí wọ́n sàbòsí fún mi wàá bọ́lẹ̀ bí dúdé fa àlóbò dáa ìdá asódò bí ẹ̀rù mi wà á là màlá ní mò ṣùgbọ́n bá kéré síbi fa àlóbò dáa ìbá màá ṣe sùúrù màá ní àmúmọ́ra fún ní gbogbo ìgbà àsúndù bí ìhè àrùn èmi máa fi sọ ọmọlúwàbí mi kó dàbá òye ń gbóbi gá àtìlẹ̀ wá tó ọ ní. ó fi ẹ̀kẹ́ ti kẹ́sì tẹ́ kẹwò lára yín láti gbà yín. wà á mọ́lẹ̀ bí mi sí ni wà á ń zàlà áwò àfà àfọ̀dàlùtò ẹ̀ẹ́dẹ̀lẹ̀fọ̀ọ́sì lábẹ́lẹ̀ fàkàrì àkìrò. ṣùgbọ́n ẹ̀ tó wáyé pé akẹgbẹ́jọ ni wá fa ìzálà tọ́ba sàṣìṣe àwòhàfà àbòhùwà tí ò dáa kan tọ́ba dọ́ọ̀tù èmi ò lọ ọ́lá èdè rí o bí èdè èdè rí rò tóbi ẹ̀kẹ́ máa wọ̀ ọ́rẹ́ lómi wọ́n sì lọ bí sábì kó o sì túká ẹ lọ tu wọ dáadáa kó o lè rí bàtẹ́rẹ́ àwọn ọ̀rẹ́ tẹ́wé yẹn ṣùgbọ́n ẹnìkan ti sùúrù nítorí ọjọ́ jẹ́gbẹ́ ẹnìkan lọ́lá lórí ẹnìkan ẹnìkan bá fi dúbà yóò ṣe bí ẹni pé kò ríro. ó fi ẹ̀ pé àdìmọ̀dá ìwọ yẹn ìwà ọwọ́ ògbésúnlẹ̀ jáde ìwọ. ó yẹ pé ọ̀rẹ́ kẹ ọdún kẹrin. ẹgbẹ́ ọ̀gá ìlú àti dàánù ah, àlàáfíà òsì ni mo ti wáyé àfá. ẹ wá lè máa sọ̀rọ̀ bí ọgbọ́n ọdún kẹ́ bá ka báyà ní ẹsẹ̀ máa ń ka ọ̀rẹ́ wa náà jọ ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n ọdún lọ́pọ̀ jù láti yẹ àti rẹ̀ tún pọ̀ rẹpẹtẹ kékeré láti jọ́ lè báyìí báyà ti jẹ́ oṣù láti là ilẹ̀ láti ṣe. kò sí ó lè jáwà làwọn gbọ́ ọ̀rẹ́ ta wí yẹn ṣùgbọ́n òun lọ láti. ìjà àpẹ̀yẹ ká tó ká. nígbà ọlọ́run ó lọ wá tó wá ṣe ó pàà ìlànà ọlọ́run tàbí tó ṣe kéde o oṣù pàwápọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn afájà torí ìṣẹ̀lẹ̀ fọ́ọ̀dúnlá bìlì fàkàrì hàkìm torí ìṣe àjùlọ yẹn òun ní ọ̀dà àjọ pé a ẹni fáàrí lẹ́nu ìdí tó sọ torí ìṣe ọ̀rọ̀ làwọn afáà sọ láwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ yẹn ni wọ́n fi lékelé mi rọ́ọ̀dì ọ̀hún lẹ́sẹ̀ fi àárín ilẹ̀ fọlá tẹ́kù àkàràkà. kéèyàn ní àbúmọ́ra òun ní máa ń sí ẹni tó gbọ̀ apọ̀dàyà á sí lọ́wọ́ adìl ada kó ní fi sùn ká. ẹ̀rẹ̀ dínkù yẹn ní yọ̀ọ̀dá lóyún ní ọ̀rọ̀ ìbí náà ló sì fi egú lágídí gba kò sí tó dùn yẹn fún yẹn. sùtálì ìbú ti bú yẹn á sọ̀pù ìbú yẹn. ìlọ́sì wọn fi búlẹ̀ lóhùn kúrú ní ti ẹ̀rọ yìí àwọn kẹ́mi bá tiẹ̀ lọ lọ́la fi sọ ẹwà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ ẹgbẹ́ àwọn kẹ́ fèsì fún àwọn ọmọ ọmọ masiláńtì nígbà táyà ọ̀bá rí bí wọ́n rò èèyàn kẹ́lẹ́ pé yọ́kẹ́ máa ka wọn lánàá ni pé ọ́ ẹ̀ẹ́ rúra fún àwọn olùsà kẹsẹ̀ ń bá lọ bá tiẹ̀ lọ ni ó dúdú ni kún ni bó wọ́n sá ti di síra fáyà tí ọkọ̀ ẹ̀ náà sá gbogbo ọkọ̀ lọ tẹ̀ ìwọ́kẹ́ máa rí sẹ́sẹ̀ lọ́ba gbàdá àwọn ó ní à ah, ẹ má fèsì o lágbájá wí báyìí ẹ má fèsì o torí ìfèsì yẹn kó fẹ́ rọra gbé ọ kúrò lórí láì tọ́ wà tó fi máa ṣe nǹkan mí lọ yọ̀ọ́kẹ́ padà di pé bí irú ìjókòó náà sùn táà ń ṣe wọ́n ní à ah, àtúfẹ́ lọ gbọ́ tẹ̀sí rí dírìn lè ti fi àwọn lágbájá àtún lọ sí sáàsì rẹ̀ lónìí láwọn owó fífi sí ọ̀rọ̀ padà fún ọ sáré yọ̀ọ́ bàbá gidi ẹ̀ fi ti ń ṣẹlẹ̀ láwọn ọdún kẹ ògbó dáhùsù rẹ tó ṣe lónìí mistake ti bẹ́ẹ̀bẹ́ẹ̀lì yóò ṣe késẹ́ẹ̀tì lọ́mọ adọ́sẹ̀ mi òun yóò ṣe késẹ́ẹ̀tì lórí ẹ̀ pé ògbó dáhùsù tó ṣe ṣe mistake náà wà bẹ́ẹ̀ni. torí bẹ́ẹ̀ wọ́n fìlì hílmi rọ́ọ̀dì ọ̀ ìsídìlọ́wọ́ ń bẹ fún lísẹ̀mí àlẹ́lẹ̀ ara fún akọ̀dà oníjó lè ṣe sùtámọ́ ìyẹn bá lè ṣe sùúrù wọ́n fìlì kàríkì ẹ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n kí yẹn bàǹkẹ́ jẹ́ ẹsẹ̀ ni o bàjẹ́ ní bí wọ́n bàǹkẹ́ o yóò jẹ́ kí gbogbo ọ̀rọ̀ dàrú ni o wọ́n máa ṣe ipa padà wá sí kiri o kọ́tẹ́ dáwọ̀ ẹ̀dì láàyò nfa ń kánádà àgbàdo wọ́n wá padà sàbámọ̀ gbàdá bámọ̀ ní wúlò pọ̀ kàmọ́ náà ti mọ́ límọ̀ kí bọ́ọ̀lù lọ́mọdà fàrúrà mọ́ gẹ́gẹ́ bí ẹni tó ọjà jẹ ọ̀sọ̀ọ̀sì ọjà ti ti túbọ̀ tó pé ọmọkùnrin sọ́ọ̀tì kàdánù ọ̀gé sí pé tòun máa sọ́ọ̀tì èyí tó ṣèyàn nìkan lọ́rọ̀ táwọn ẹlẹ́kọ̀ọ́ sọ gbogbo eléyìí tó à ń sọ yìí òun ni pé tó bá bu ọba dá lóhùn dá lóhùn dá lóhùn bébí inú mi ni yọ sájẹ kẹlu mẹ́ta dá ti kà bóyá ó jù ọ lọ ni àbókéré tiẹ̀ ni bébí inú mi ni. ọ̀gẹ́ nínú àwọn afẹ́ lọ́kọ̀ọ́ pé òhìnbó máa kárí ìmọ̀lẹ́ àhàlà àjèjì òde. wà á dìrọ̀hù ọ́nà àyìn báwa àdé ọ̀hánà. èmi ò ní fẹ́ sáwọn wa lápọ̀lé jókòó. òun kẹ́ ni wàhálà mi. wà á dìrọ̀hù ọ́nà àyìn báwa àdé ọ̀hánà. máa yí sìkì láì sí yẹn. ìdẹ̀ni fẹ́ wọ́n láì ẹ wá wò pé bóòlù yẹn ti lè rọrùn ó ti rọrùn náà èmi ò ní láìsí èmi ní fẹ́ kí wọ́n láìsí mi kódà bí yẹn jáde tó bí yẹn ti fèsì ọ̀rọ̀ sẹ́ni tó gbọ́ ọ sí àwọn èèyàn láìsí rẹ̀ ẹni tí òkè wúlẹ̀ lọ́sọ̀ fi àfẹ́fà àfà àlàpẹ̀ yìí ẹ̀dá ilẹ̀ ti máa ń kàdé sí wọ́n láìsí àbí wọ́n láìsí. tí ẹ bá lójú tẹ tó bá ní ojú tòótọ́ tó ti tòótọ́ àbá kò sí èkó tó ti tò tí wọ́n sọ yìí kí a ah, ah, adúró gbogbo kẹfẹ́ máa ń kà yìí á bà lẹ́yìn náà àmọ́ èmi tèmi ò mo héètì kí n láì fi yẹn màá sì héètì kí wọ́n láì fi mi wàá sáwù á ń sì bá mi náà sì fi mọ́ wọ́n ṣàrò náà sí mọ yá àwọn sì bàbà èmi nìyí èmi àbá mójú kúrò níbi ìmáa bú àwọn èèyàn hílímọ́ nítorí sùúrù ni kì í ṣe pé wọ́n ọ̀sẹ̀ mi o ọ̀ṣàrò náà sí mọ̀rí àháwé sí bàbà ẹni tó burú jù lẹ́yìn tó nífẹ̀ẹ́ sí ọba abúyẹ ọba ní hábà rè já látàá ìyàwó ọba ní hàgọ́rọ́ rè já ìyàfọ́lá ìyò hábà ẹni tí tó bá ń bàbàrà àwọn èèyàn àwọn èèyàn bàbàrà owó náà fi bàbá yìí lè fi sọ ẹyẹ ẹyẹ mà níkà ọ ẹsùn lọ sọ wọn bá ní hàgọ́rọ́ rè já láfàlà ìlú hàbà ẹni ọba bẹ́ẹ̀ sí àwọn yẹn òun ní òdìdí ìtumọ̀ lọ́dọ̀ àwọn yẹn mọ́ àwọn yẹn sọ òun náà kalẹ̀ bàbá òun fóun ga jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ kalẹ̀ torí bẹ́ẹ̀ kájọ lọ yé wa gẹ́gẹ́ bá ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ìbínú ìrẹ́ méjì kéèyàn bínú nítorí ìgbìjà rẹ ni pé wọ́n kú wọ́n rẹ̀ sí eré ní bínú sí ìbọ́lọ̀ ńlọ́jà. wọn lọ sẹ́ra jù òun ló ń bínú ẹ mọ̀ pé ó ní ọgbà ìbínú orú rẹ̀ lọ́wọ́ ọ ẹgbà tí wọn fún un lé ó yà àmà tó lọ da ayé ni ó yẹ kí wọ́n tẹ̀ máa wí bẹ̀ fún ọ máa ara irú yẹn àfẹ́fẹ́ ni gbá lànà o ṣùgbọ́n kéèyàn bínú nípa ẹ̀ hàn ẹwà lẹ́bi sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ dàlú ẹni ìkẹ́dùn tọ́bìnrin táwọn yẹn ya pa ṣẹ̀ríà gọ̀díbà ápìlù ojú rẹ̀ àpọ̀ òní dákẹ́ fọ́rọ̀ yẹn fẹ́tí ayọ̀kẹ́ yẹrọ ha tí a fi chéǹjì nǹkan táwọn yẹn fi ya pa òfin ọlọ́run ọlọ́wọ́n náà hadithi yẹn wá ìṣàkẹ́rọ̀ ọdí ọlọ́run tẹ̀lé àjẹ́ ha lọ́kùnkọ́dà tó ti rọ̀ gbé jáde òjijì ọlọ́run bá wọlé sí mi jọ̀gàn kọ́tìlì mi fọ́tò pẹ́pẹ́ fọ́tò abẹ̀mí pẹ́pẹ́ èyí tẹ̀ máa ya fọ́tò ọdún nígbọ̀ yẹn lórí ọ̀ya fọ́tò pé a ah, rẹ̀ léya òun kó bẹ́ẹ̀ o tó ló mo sọ́wọ́rẹ́ fìdíràn gbogbo ẹni tó bá ya fọ́tò ìyàwó rẹ̀ ó lò yà inú rẹ̀ lọ́mọ máa wọ̀ ìbí wọn lọ sẹ́wọ́ àtẹnitọ́ yà inú rẹ̀ ni o inú má dẹ̀ má gbọ́ irọ́ táwọn àfa èké tí wọ́n bá ń sọ pípé ẹ èrè yá ẹ èrè ni àtẹ̀lé àti fọ́tò náà ni àràmù tọ́ba ti jẹ́ ta bẹ̀mí àbí tí ìbá ta bẹ̀mí lóko ẹ̀rẹ̀ iléyà náà wà bẹ́ẹ̀ o alùpùpù ẹ̀rẹ̀ iléyà náà wà fún yàrá yàrá gbà ni òní àwọn àjọpọ̀ yà da wọ́n tẹ̀ wọ́n náà kó gba àwọn ọmọ rẹ̀ ẹ̀ wà yàrá yìí ẹ̀ wà fọ́nà ẹ̀ fọ́ sísá sí báyìí kí náà kàn dùn ọ̀gẹ̀ sọ nípa bẹ́ẹ̀ wọ́n lòdì ọlọ́run sọ́lọ́ àtàlà wọn wọlé ìyàwó àyíṣà ọ̀dí ọlọ́run sọ́lọ́ àjà ibi kọ́sì ni wọn bí fọ́tò àbẹ̀mí ṣe wà ń nìyẹn ọ̀tẹ̀lẹ̀ wù wá ni ti kó gbójú àbẹ̀mí ṣe jí padà nìyẹn ẹni pé kẹ̀yìn pa sọ́lọ́ òun nítorí pé létí fọ́tò bá wà àbèrè àbájá àwọn ọmọ ìlànà ìkà òní wọ gbogbo àti abáni kálọ̀ bomi parẹ́ o. àwọn àmì ìtòrí adúbẹ̀rẹ̀ ìdarẹ́ orí fóònù yóò gbé sí o lè gbé síyàwó rẹ sí o lè fi tàkọ́ bí ọmọ rẹ sí àbáni tó kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó kó bẹ́ẹ̀. ara kúlò mọ̀sọ́gbèrè fìdíẹ̀rì yẹn yàtọ̀ kẹ́ tó fi pásọ̀tì sínú fóònù rẹ yá gbọ́ o tó wọ̀ pé jọ́ tó ń bá ní ìjẹ́ yọ kàṣekere o yóò kù níbẹ̀ bóyá ní lọ sùkúù àbọ̀ bẹ́ẹ̀. àwọn fẹ́ travel ọ̀yàtọ̀ sí yà ọ́ pé kí n ṣe tẹ́lẹ̀sẹ̀ àwọn ẹni tí wọ́n dálẹ̀ pọ̀ sàmú pásọ̀tì wa àwọn ni wọ́n jẹ̀bi bá rèé ti kílíà bẹ́ẹ̀ táàkù má dáa pọ̀ mọ́ra wọ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ kọ́ wá dé àkọ́bí ọmọ rẹ ẹ̀rí tó wà nígbà ọmọ tàbí pé bọ́ọ̀bù kí fẹ́ ká fi ẹlòmíì ọdún síbẹ̀ báyìí lóòrèkóòrè wọ́n ní ojú tí ọlọ́run pípa fọ́tò àbẹ̀bí tó wà bí kọ́fìlì yẹn ọ̀dákẹ́ sallallahu alaihi wasallam wọ́n ní bó ṣe gbá kọ́fìlì yẹn mú ni ẹ̀fà àtàkà ọba ya lẹ́yìn ní òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá sọ̀rọ̀ kan nínú àwọn ẹ̀rí tá a máa ń kó wá pé fọ́tò yíyá tó jẹ́ ta bẹ̀mí ìwọ ni òtítọ́ ọlọ́run ni wọ́n min ashaddi an-nasi 'adaban yawm al-qiyamah alladhina

mọ́tò àbẹ̀bí ní ara rẹ̀ ẹ̀rí nípa sọlọ́run èèyàn bínú lílo rẹ̀ wọ́n ló ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam nínú mọ́sálásí bó ṣe ní kẹlẹ̀mbẹ̀ nìyẹn wọ́n bá fọwọ́ ha dànù àwọn bínú gan nípa sọlọ́run nìyẹn ẹni tí yẹpẹrẹ lé ọlọ́run sáàmù fọlọ́run ní ní sàbùkù rẹ̀ ìṣọlọ bínú gan wọ́n wá sọ̀rọ̀ ìgbẹ́ ẹnì kọ̀ọ̀kan yìí ìjà ìkàlẹ̀ sọ́lá tọ́ba wà lórí irun fàìzọ́lọ́ ẹ̀yà ẹlẹ́wẹ̀jẹ̀ ẹ̀hẹ̀ àdójúkọ rẹ̀ lọ́lọ́wọ́ wà fà kọ́lá ẹ̀yẹ̀tàdé kàmẹ́lẹ̀ ẹ̀yà ẹlẹ́wẹ̀jẹ̀ ẹ̀hẹ̀ ìsọ́lá tọ́ba tó ayẹ̀ láti ṣe bẹ́ẹ̀ pé ọmọ àlọ́ tó kẹlẹ̀ níwájú ọlọ́run tóbi báyìí ni ó ti máa kílíà sí wa pípa níbi sallallahu alaihi wasallam tí ọba tẹ̀ wá bínú kẹ abínú nígbà tí wọ́n bá fẹ́ fa ìwọ ọlọ́run ọba ya tí wọ́n fẹ́ fún ọlọ́run ọba ní àpọ́nlé fún ẹ̀kọ́ mi fọ́lọ̀ àmọ́ nípa fásitì òjijì ọlọ́run ìbínú òun lọ́fà nígbà tí arákùnrin kan gbà débi ìwòsànlọ́ lọ́hàrúsọ́lá ọba pàṣọ lọ́rùn ọwọ́ ní òjijì ọlọ́run obìnrin ló wọ́ ọlọ́run kì í sówó bá bẹ́ẹ̀ kì í sì sówó rẹ̀ ojú àwọn sọ̀hábà ti fẹ́ fọ́ ìjọ ọlọ́run bá yọ̀dà ẹ bá wà kẹ̀kẹ́ fún tí ó sùn dáhùn pé pàṣẹ ni lẹ́yìn lè rí kẹ́nìkan fa sọ máa fà yín lọ́rùn sí ẹ ti sọ́tọ̀ òun lè ti ọjọ́ ti pẹ́. káàrí tó bí ọ̀rọ̀ bínú ṣe rí nìyẹn ẹnu ọ̀dẹ abáwọ̀ ilé mi ti àwọn ẹ̀sọ́ níbẹ̀ ká má bínú àwọn oníbínú ẹlẹ́bí òní ẹ̀yọ̀ kan tó kú bẹ́ẹ̀ nìyẹn mú yẹn náà kú o òfin dálò sùn náà tó ṣe yí pé yọ jẹ́ àpèjúwe dáadáa láwùjọ àwọn èèyàn kódà ẹ̀sìn rẹ̀ yìí mo fẹ́ kẹ́ ìwọlé padà sí irú rẹ̀ tó rí pé kì í fi irú sódà ní wíyàn tòtò níbẹ̀ ẹ náà fẹ́ yá pàdé lójú. ẹnu ọ̀nà àbáwọlé bíi ta tó fẹ́ wọlé sí òní báàbò áàdì bí hàbí màkà àwọnẹ́mẹ́. ẹnu ọ̀nà yìí fẹ́ sọ wípé nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ àwọnẹ́mẹ́. ìyẹn pé níwọ̀n ọba má fàṣẹ قال حدثنا عبد الله حدثنا عبد الله قال حدثنا مروان بن معاوية قال حدثنا محمد بن عبيد القندي عن أبيه قال سمعت علي يقول من القواه هل تجد ما قال الأول أحذر حبيبك أو نما حتى أن يكون بغيضك يوما ما وعذب صديقك قولا ما عسى أن يكون حبيبك يوما ما آه. أنا آه. حدثنا عبد الله عبد الله حدثنا هو حديث بن مروان بن معاوية ينزل بن محمد بن عبيد الكندي أنا أبي قلت بلقوا علي سن صوفي بن الكوان ọ̀dọ̀ àlẹ́sẹ̀dìrì sọ̀bọ́ọ̀lẹ̀ ọ̀wọ̀lẹ̀. ìjọba òtẹ́ni àkọ́kọ́ yẹn wí. sọ gbọ́rọ̀ tẹ́lẹ̀ yẹn sọ. wọ́n ní ahdid habibaka haona ma. ìtumọ̀ rẹ̀ ní ike nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ díẹ̀ tí o lè lé àṣejù lóhùn lórí pé gbogbo ìgbà tó bá ti ń bá yẹn sọ̀rọ̀ ẹni tó gbọ́ nìyẹn ọ máa fààyè ìdálẹ̀ àfi tó o bá ti kẹgbà yín pé ìwọ náà fẹ́ wá náà ọmọ ya jẹ́ kí skáàd ṣe pé ó ṣe é dá o kò ṣe é náà ni kò ṣe é dá o kò ṣe é náà ni mẹtọ bá ti fààyè ìjálẹ̀ pé wá o ọ̀rẹ́ tà ń ṣe yìí tó yóò dáadáa ọba ti ní máa wáyé mọ́ àájà o òní kó gbọ́ àlámọ̀rí yẹn yẹn òní kó lé lọ́wọ́ ebi pé tó bá padà wá yíwọ́ á tún kele kò lè ṣe túbọ̀. torí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọ̀rẹ́ tó bá nífẹ̀ẹ́ yẹn àwọn lẹ́gbẹ̀ẹ́ nífẹ̀ẹ́ díẹ̀ tí ò ní láti dundun. àṣà àdìyẹ̀kú rẹ̀ bá ìdọ́ka yẹ̀wò mọ́fà ó ṣe ṣe o kò sì pẹ́ ni tó ń fẹ́ lé mi kò lè padà dẹni fẹ́ kórìíra ara yìí níjọ́ gan-an lónìí lè fẹ́ ara yín ẹ lè dọ̀tá lọ́la ṣùgbọ́n tó bá ti mọ níwọ̀nba subhanallah irú rẹ̀ ní bá ń fẹ́ lòdì ìjọ náà ṣe òka ẹ̀yàwó olóòka torí kó o fi àṣejù bọ́ ìfẹ́ obìnrin ọ̀wọ́ ilé báyà fà jọba fẹ́rẹ̀ falafala ẹnìkan ti bẹ́ẹ̀ lókè lọ́wọ́ níwájú lọ́wọ́ lọ́ba ní péyàwó bẹ̀rẹ̀ palapala sábà wíta yìí báyọ̀ gbọ́ wọn ò fi ire ohun tó wọn ò sì di dáadáa ǹjẹ́ kí lọ́wọ́ alábẹ́rẹ̀ ìyàwó táwọn ṣe àwọn rẹ́jísítà ẹ́ bí wọ́n kò sùn ìdẹ́kùnjẹ́ wo lọ́dọ̀ òní tó àtọ́ fà ṣe yẹ kúkú kìlọ̀ fáwọn àwọn ọ̀gbọ́n ni ẹ máa bá ọ ọlọ́run ti jogún dúkìá fún ẹgbẹ́ tó ń bá ti ṣe báyìí obìnrin tó ń ṣàgbèrè. tọ́lá ló pé wọ́n ò bí ire mú fẹ́ mú ṣe ikọ̀ gbọ́dọ̀ lọ́dún mú ṣe fún ẹgbẹ́ tó bá ẹgbẹ́ ló bí ṣe máa ṣe fún obìnrin nìyẹn o. àwọn obìnrin lọ́wọ́ pọ̀ ju àwọn ọmọ àti bẹ́ẹ̀ ó lè lọ kọ́ ọkọ̀ ọkọ̀ síbi iṣẹ́ rẹ̀. tó tọkọ lè bá kú bọ́ lọ́wọ́ ńkọ́ tọ́ bá fẹ́ lómi ọ́ tọ́gbà tó bá ti ṣiṣẹ́ tó bá yẹ kọ́ ọkọ̀ àárọ̀ tẹ ọmọ pé lórí òní. àyẹ̀bẹ̀kọ ẹjọ́ ń sẹ̀sì níìsì bó ṣe lóun tẹ́lẹ̀ sí ni ẹ̀. gbogbo ìjọ ìjẹ́ gbogbo àlámọ̀rí ilé ayé ẹ̀ pátá ọwọ́ ẹ̀ ló kó sí. orí fẹ́ràn ẹni tó bá fẹ́ràn nígbà díẹ̀ tó ní láti ṣòro. ó lè dẹni tó kọ tiẹ̀ ìyàwó máa ń gbà níjọ́ kan ọ̀hún. wọ́n di kejì wà ábùkù ìdìbàkì ìdọ́ka haúnẹ́mẹ́. ẹni tó o bá ti kórìíra kórìíra rẹ̀ díẹ̀ má pàṣẹ jù bọ́. à ń kórìíra àwọn oníbídé àdéhùn má jáde jù ọ́ bọ̀ ọ́ kọ́wọ̀. ọ̀nà ti wo ìkórìíra táwọn tó ń ṣe súnlẹ̀ kórìíra àwọn àgbà yẹn ni. bóòlù ní ọba ti rí ha. ẹni tí ọ̀dà fúlàní ó lè dá fún lónìí. àwọn ẹ̀mbà ní wọ́n lọ pé bòbú tẹ̀dá ni lẹ́ẹ̀kan náà ó he tiẹ̀ wàá dẹ̀ máa sàánú ẹ̀. pákọ̀lé o ṣùgbọ́n máa sàánú ẹ̀ pé tó ọlọ́wọ́ bá nílẹ̀ yóò máa sàánú ẹ̀. torí ká ti ju bá wọ̀ ọ́ ọlọ́run ṣe kẹsẹ́ẹ̀tì lórí ẹ̀ lórí ẹ̀ ti tó ti kú lórí kọjá eré àbọ̀ nǹkan síra lórí ẹ̀ wọ́n bá tún bá ń fa àfa tó ṣe láburú kan lóòótọ́ yẹn lè kọ́ síra lórí ẹ̀ tó ń ṣe láburú ìyẹn sì lè ṣe wá sí lórí ẹ̀ tó bá já sí báyìí yẹn fẹ́ gbàtẹ̀ jẹ́ nípa rẹ̀ ṣùgbọ́n ìyẹn yẹn ò rí bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ ló mú gbajúmọ̀ àwa lọ sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá dọ̀la tó dọ̀la gbogbo ohun tẹ̀ wá ṣèyí àtijọ́ ń ṣe padà bó lẹ́dùn àti ẹni tí yẹn kúrò lónìí kí yẹn máa fà yín lẹ tó lè jọrẹ lọ́la ẹ wo ti ṣẹlẹ̀ lójú ayé àdébí sọlọ lọhà lọsọlọ nígbà táwọn yẹn ti àti máa ṣe tí wọn ṣe òjijì ọlọ́run bá ń sùn ìjọ ọlọ́run fẹ́ẹ́ sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìjọba ni ọlọ́run sọ pé ọba àlẹ gẹ́gẹ́ ìsáàbì ọ ní kẹ̀kẹ́ nípa wọn ọ ní kẹ̀kẹ́ lọrọ tí wọn bá gbà ó sílẹ̀ ọgbọrọ awẹ ni wọn padà wá di mùsùlùmí wọ́n bá ti yẹ ẹlú wọn ní ètò jíjẹ ọlọ́wọ́ ti tẹ̀ ṣe àwọn kó tójú ẹ̀ ní. tòtò níbẹ̀ ẹni tó bá kórìíra kórìíra rẹ̀ díẹ̀ àṣà adìyẹ̀kú rẹ̀ àbí ìbàdà yàwó bàbà tọ́lọ́ lè padà dí kíni ó lè padà di ọ̀rẹ́ rẹ̀ níjọ́ sọ̀rọ̀. àwọn ìyàwó tó lè àwọn kéèké tá a wá lọ lọ́dún.

wàhálà àrífà àbí ọ̀ka àlìfà mọ́rọ́ ọ̀wá rí ọ̀rẹ́ rẹ ìgbẹ́ ìgbẹ́rú báyìí àwọn ni ó fi sọ́ra mu àwọn ni ó fi sọ́ra mu kọ́ lọ́rùn ń bà ọ́n kọ́ lára ọ̀ tọ́rọ́ lè yí padà ọ̀rẹ́ lè chéjì o wà wà á láàmú bílmọ̀ dọ̀rọ̀ ọ̀ka òun náà wà á dìbò pé ọ̀kẹ́ tóun lè fẹ́ mú nígbà tá a yìí ó láìsí kiri lọ ẹ bá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ti dúró de la ìlọ àyè. wọ́n lè wá sáré ọ̀hún wá sàkó lànà ṣáàbàlì mọ̀rọ́rọ́ tàbí lẹ́sìlháláwa yóò ṣe é kó ló bá alẹ́ àyè àlàmọ̀ sọ́dé kọ́ tàbí làdáwà. ó ní ẹ̀ ń sáré òkú wàdà tó sọ̀rọ̀ afẹ́ tẹ̀síra yín lọ́mọ yàrá kúlẹ̀mọ̀ ṣẹ́ bẹ̀lìmọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ìgbà yóò tọ́ bá dẹ̀ tó ṣe pé ẹ̀rù gbogbo ẹ̀ pọ̀ tọ́ra fún o tọ́ra fún ẹni tó ń pè lọ́mọ yàrá torí pé yóò sì dùnú bà á lẹ́yìnkà yóò padà máa sírò ẹ̀sẹ̀ lé ọ lórí ìyáàbọ̀ sọ̀dá kan tó fìlà ká wa ọjọ́ tó bá ti gbé ọ̀rẹ́ padà di ọ̀tá yóò àdìmọ́ fẹ́ bá wò ó rí oṣù báyìí oṣù báyìí oṣù báyìí ẹ̀ wọ́n báwọn lọ́sẹ̀ ló ṣe máa ń ṣe gbogbo àwọn tí wọ́n ti jọ jẹ tí wọ́n jọ ẹ̀wọ̀n tí wọ́n ti ń sera wọ́n lè máa tún dà síra wọ́n lè máa sọ̀rọ̀ ojú ẹ̀yẹ dábàá máa tù ọ́ bọ́ sọ fún wa yìí pé lọ́nà ẹ̀ka àbí méjì ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń sòṣèlú yá ayọ̀ alẹ́ kọ́ ẹ̀yin lẹ́ ń sòṣèlú fa ẹ̀kẹ́ sọ fún àwọn olóṣèlú ẹ̀ sọ pé àwa olóṣèlú nítorí pé sẹ́yìn náà máa sọ èèyàn máa sọ̀rọ̀ ẹ̀ nìkan lẹ́ tó lẹ́ ń sòṣèlú kan ẹ̀ ọ̀gbẹ́yìn lẹ́ ń sòṣèlú díẹ̀ kí lọ́tẹ̀ eré orí ìtàgé àbí àwọn àwọn tí wọ́n ń ṣeré orí ìtàgé dákẹ́ máa gbọ́n tá a máa fi rẹ́ẹ̀rì kí ẹ má ronú kú àwọn kúrò fi ń dùn wọ rẹpẹtẹ lórílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n máa gbọ́ pé wọ́n lẹ́nìkan sọ̀rọ̀ òdì sálàṣẹ òdì ẹ̀ kọ́ sọ àwọn òfin rẹ̀ nìkan ah, ẹni yẹn wà sí wọn ó fi ń sè lọ́wọ́ tó dé nìkan náà tún fèsì báyìí ẹ̀ òfin yẹn máa gbọ́ èyí ni wọ́n sá ṣùgbọ́n tí wọn náà wàá wí kiri kẹ pé ẹ ṣé ìṣe wàá rí pé kọ́là ẹ wàá rí pé ẹ kìdí kẹ àfà kí ló kẹ yìí bí ẹ yìí wọn bá kì í wọn náà tó ló ṣe lórí ẹ lẹ́yìn tó rẹ ní máa ń ṣẹlẹ̀ sáwọn gba wọn tó mọra wọn wọn bá kẹ padà báyìí wọn fẹ gbá sí ní bóde èké ó ṣe báyìí orí báyìí orí báyìí orí báyìí tòtòrí bẹ́ẹ̀ ẹni tó ti bá gbọ̀ta ó lé dọ̀rẹ́ lọ́la kódà tí ó jẹ́ ọ̀rẹ́ tí mọ́lẹ́ ọ̀padà dì torí bẹ́ẹ̀ bá jẹ́ olè kankan wọ́n ní Abul Aswad ad-Du'li yẹn náà sọ báyìí pé wá níbi gẹ̀rọ́mù báyìí rẹ̀ fàílẹ̀ kàlá tẹ̀lé mọ̀tá ànsàrọ̀ ajé ọ̀hún. nífẹ̀ẹ́ tó o bá fẹ́ nífẹ̀ẹ́ jẹ́ ọjẹ́ ìfẹ́ tó ti pé ọwọ́ àdéhùn ọ̀túnwọ̀sì àbúlá sùwádìí tó o lé dání àléyò fìdá òlé lọ́wọ́ òun lọ́kọ́ rí ẹ. ó ní nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ tó ti pé ọwọ́ àdéhùn ọ̀túnwọ̀sì fàílẹ̀ kàlá tẹ̀lé mọ̀tá ànsàrọ̀ ajé ọ̀hún. torí wọn mọ̀gbà tí ọjà ìfẹ́ yẹn pàṣẹ àbí kò lè fi ọjà ọ̀bọ̀ wà á fún kéde yìí náà àbùkọ́nìtà wọ́n yìí rọ́pò báyìí ni tún kórìíra tó bá fẹ́ kórìíra má jẹ́ ọjà fífi àti jùmọ̀ àwọ̀ kórìíra yẹn fàìtẹ́kà látẹ̀dìrì bọ́tà àǹtàrọ̀ ṣe ọ̀ torí wọn ọ̀gbọ̀n gbà tó ikú kórìíra yẹn máa padà sí ọ̀sẹ̀ rí o tó ní àìdí ah, lágbájá ó yẹ jẹ́ ara wa sí bẹ́ẹ̀ ni ibi tó ta kórìíra wa sí oṣù fìrí ọwọ́ ló dá lùsù rẹ̀ lùsì kájọba rẹ̀ kájọba jẹ́ kájọba mú. tó bá dáṣe jù bá ti wọ tẹ́lẹ̀ ń bà má ojú ọ̀mà tì yẹn lọ́dọ̀ àrí yẹn lọ. ní parí láti parí síra wáyé olùbámu láyé kó bọ́ǹkù tó kàtá ìlànà. àníkùnrin ààrẹ tó bá gbòòrìrà má jẹ ọjẹ tí bàjẹ́ yẹyẹ ti fi parí pápátá má jẹ ọjẹ olùkórìrà yẹn àdàkàlẹ̀ sàáyìn tó kún قال أخبرنا محمد بن جعفر قال حدثنا زائد بن أسلم عن أبيه عن عمر بن الخطاب رضي الله عنه قال لا يكن حبك كلفا ولا بغضك كلفا فقلت كيف جاء قال إذا أحببت كلفت كلفت كلف الصديق كلف الصديق نعم، وإذا أبدت وإذا أبدت أحببت بصاحبك سلام àwọn ẹ̀kọ́ olówó yẹ bí elòsíṣẹ́ ọlọ́run bá ń kọ́ wa gbẹ́dọ̀ ẹ̀kọ́ ti jáde lẹ́lòsíṣẹ́ jáde sallallahu alaihi wasallam. wọ́n ní Sa'id ibn Abi Maryam muhaddad alawi hadith wọ́n ní Muhammad bin Ja'far yẹn náà sọ pé Sa'id ibn Aslam àbí látọ̀dọ̀ ọ̀nà Khattab wọ́n ní láyé kò xubbu kakalafa. ìfẹ́ rẹ ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tí ó borí ẹ̀mí rẹ yẹyẹ tí ó le jù. bó ṣe já sí pé wọ́n là àbúrò dókà tálàfà ìkórìíra rẹ ò sì gbọ́dọ̀ jẹ́ ìkórìíra bí ó pọ̀ jù débi pé ó pa ìparun. àwọn máa rẹ kẹ̀kẹ́ ẹni tó ń kórìíra yìí ó sàkùnrin ẹ̀rọ ẹlòmíì nìyí o nítorí ó ṣe súnlẹ̀ kò ṣe súnlẹ̀ yìí o kò tí ó máa wọ ẹlòmíì ní pé bí fọ́nṣá gbọ̀ bí wọ́n lọ láńsẹ́ẹ̀tì òdìbò ó ti dójú ẹ̀ nù kórìíra yẹn ti ìkọjá bẹ́ẹ̀. Dèdè pé tọ́ bá gbọ́ pé kí ló tọ́lá tọ́ bá gbọ́ alẹ́ nu ọ̀rọ̀ wọn. Gàtí wọ́n kọ́ dẹ́mu àwọn èèyàn kọ́. Àfa ẹ̀sìn ọ̀wá kọ́ dẹ́mu èèyàn ní. Ìgbà tí àwọn èèyàn yẹn kan ṣẹlẹ̀ níjẹ̀ ló gbà ẹ̀dọ́ ajọ́ àwọn balẹ̀ wa wọ́n ti kú ní ìdíkọ́ lọ́kọ́ bá ní sọ àwọn àgbàlagbà ni wọ́n wá pè ọmọ mi. bí mo ṣe lùsì bàbá rẹ̀ fẹ́ lùsì wọn lọ torí ọ̀kẹ́. òdodo lọ sọ sóòótọ́ àwọn èèyàn sì bòdodo wọn òwú lẹ̀ sọ́ ni o. mo ní bàbá kéré tí mo fi sọ wọ́n wò pé wọ́n fà wọ́n ni. torí bẹ́ẹ̀ tó fẹ́ lòsì rẹ gbọ́dọ̀ lòsì bàbá rẹ. mo wá ní bàbá láwọn ṣàtọ àfọwọ́tọ́. ǹjẹ́ ohun tẹ́mi ń sọ yìí tí bàbá mi sọ àwọn nínú òun wá dà wọn ló ti lọ ọ̀sẹ̀ tó bá padà yá ọlọ́run ìjà rí pẹ́ àádùn padà máa wá rí tó bá yá wọ́n bá wó pàkọ́ mi lọ. ìfẹ́ tó o fẹ́ ní kò gbọ́dọ̀ pọ̀ jù débi pé a ti da gbogbo ẹ̀ bí ẹ̀ wọ́n lọ wá sí ìbéèrè wípé kẹ́sà dáì bóòdì yẹn ti máa wáyọ níbẹ̀ ìdá àdáńtá irúfẹ́ ìfẹ́ sọ pé ọba nífẹ̀ẹ́ yẹn tẹ́kẹ̀ lè dá kálá pàṣẹ ìfẹ́ rẹ̀ yọ pọ̀ yọ dàbí tọmọ pínlẹ̀ sí i sọ pé gbogbo ewu tí bá tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹ ni ọ kẹ̀mí dà yẹ yẹ kò ní sí kẹ̀mí lẹ́yìn rẹ̀ mọ́ lẹ́yìn rẹ̀ mọ́. tọ́ ọ bá wá kórira ó kórira wọ́n ẹni tó hétí ẹ̀yẹ àtẹ́lẹ̀ ìkọ́ parẹ́ ṣèjú ti wọ́ yẹ ọ̀dà kí wọ́n sì ní nírú rẹ̀ yìí àbí kó nírú kórira yìí àbí rò ẹ̀gbẹ́ dúró báyìí. sọ ìpáwọ̀ ẹni wọn àtọ́ bá rẹ̀ wọ́n á bẹ̀ wọ́n wò nígbà tí ọba sì dojú ẹ̀ nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ọ́sọ pé irú lágbáyé má yẹ gbọ́dọ̀ lọ́bẹ̀ wò lọ́rọ̀ da rẹ̀ ni ìsìn lọ́bẹ̀ wò rẹ̀ àwọn èèyàn ó sì ọmọ ìfẹ́ papọ̀. àyáríkọ́sẹ̀ sọ fún ẹ tó jẹ́ mùsùlùmí ọwọ́ àdéhùn tí wọ́n ti nu gbogbo òṣèṣì rẹ̀ ní bá ti fi yẹn tán ọmọ ajá ti pé yóò ka ìròjọ́ àìráyè kò ní jẹ́ òbò dodo wọn tí bá ń kórira rẹ̀ bóyá torí pé ẹni yẹn ti láburú kò tiẹ̀ wá tiẹ̀ ní fàyè lẹ̀ yẹn yẹn níbi pé yóò ti fọ́jú àbáwá rẹ̀ kẹ́mi tọ́sà parẹ́ kì í kọ́ parọ́ nítorí pálọ̀ ọba ní ìrọ̀fì ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ó ti lé mi yẹn ọdẹ nífẹ̀ẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pé mọ́mìnì ni háyè. èyàn rírọ̀ ni mo bì láàyè èyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mo bì láàyè tọ̀sí tó ibi tí tí wàá parí sí mi àdúgbò bọ́lá wọn bá sùpánù àlà káàbọ̀ a bẹ̀rẹ̀ ọdún wọ́n ló báyìí àdúgbò bọ́lá wọn bá àlà eléyìí wa rí sì mú wa rí ìtọ́jẹ́ síra ẹlẹ́ẹ̀kẹrin ìdòkó yìí tí ọyọjú rẹ̀ láti bí wọn ló ti pọ́n márùn báyìí sọ èyí tí ìdòkó yìí tí ọyọjú àbí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ọlọ́kọ̀jọ́ wúlò fún wa ọlọ́kọ̀jọ́ wúlò fún wa láyé bíbáyìí àwọn apàdà wa jèrè àǹfààní ẹ̀rí dọ́gbẹ́dà kẹyàwó ìmájà gbàgbé eléyìí lọ jẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrin síra tá àkọ́kọ́ síra ti jòkó yìí kà láti di ọdún bíi mẹ́wàá sẹ́yìn tàbí bẹ̀rẹ̀ jókòó wa nígbà kan láti ọlọ́ba mẹ́jà ní bẹ̀rẹ̀ ọdún nípa kó àti aláwùsá bíbà yìí ka ìdáàbò sọ̀rọ̀ síbi pàpàdà wọ́n ṣàrìkò rẹ̀ fi ṣe pàṣẹ ìgbà yìí. شارح السنة رجع في الإمام البحاري رحمه الله إما وترى ذلك ذلك كذا الأدب هذا الشمائل المحمدية هو هو ìjọ ọlọ́run sọ́nù lọ́la sọ́la ilé ìlọ́wọ́ ajẹ́ ìkẹrì nínú ìjọba ọ̀rẹ́ rẹ̀ ajábọ̀ ìlú france ẹ má jẹ́ agbàgbé gárọ́ọ̀tù tàbí múndíráì ọ̀hún rẹ̀ ni pé àwa mùsùlùmí pápá jùlọ àwọn adáhùn ṣe ìdí àwọn òṣùnà adòyìn adòlọ́kà gbókùwà tàbí lọ́wọ́ ẹ lọ́kọ̀ ẹja gbé gbogbo kíní yìí kó o lè lo tẹ́lá ká gbé lọ síbi ohun tá a máa lò nínú ìgbésí ayé wa ọmọ àjọ àti pàṣẹ àti tẹ́lá kẹrin ni ìbílẹ̀ ẹ̀ wà pẹ́ láti gbàtà àti kà gbogbo kẹfà wa ti wá ti kìlọ̀kìlọ̀ fún wa a tún máa rí i pé yẹn tún kó sínú ẹ̀ ẹ̀rí inú àwọn àdáàbò tó asọ́fún afọ́yẹ́sí mùsùlùmí máa bẹ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣerere bọ́ọ̀lù àárín àwọn àtọ́lọ́wọ́ ti dáa bó lára àwọn èdè yóò ti dà láàrin fún láyé ju púpọ̀ jù ọ̀pọ̀ gan kí ló sì fà òun ni bọ́lá ọba subhanahu wa ta'ala ó lè mójú kó o tọ́ba ti pé kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ láàrin òun níyẹn sí sọ́lọ̀ ṣùgbọ́n tí kùdìẹ̀kùdìẹ̀ bá ń bẹ láàrin òun níyẹn sí sẹ́ẹ̀dá níyẹn téèyàn bá lówó ọ̀gbà ọrùn yẹn wúwo yẹn o ó lè fà téèyàn fi jà gbófin ẹ̀dójò kalẹ̀ níjọ́ gbé pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dáa àtàwọn oròyìn rẹ̀ tó ga èyí tó ṣe lọ́rùn fún aládìyẹjọ kìtàbù ládàbí tó fura kì í èdè ìbọn mi bùkọ́rẹ̀ wà nínú àkùnbá ọ̀sẹ̀ àlá ọlọ́dà kò tó wúlò fún wa gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe rọrùn fún aládìyẹjọ هذا وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ṣùgbọ́n ṣáájú ṣáájú lẹ́sẹ̀kẹsẹ̀ ilé kéwòó òdò torí àkékù ni ọ̀kẹ́ bí ọ̀kẹ́ ọ̀bí ọ̀kẹ́ náà àwọn olùmọ̀lérè pípé bọ́lá ti wúdà ẹlòmílẹ̀ lè wà pé bítíra kẹrin wọn la ní ijó láàtò dà fún abẹ́ dáhà kí lọ. bílẹ̀ lè máa dé iná ńlá bí dáàbì sílẹ̀ ọlọ́run ọba wò báyìí adẹ́sì máa kí lọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ewu mi tún ti dúró de wà báyìí. òun náà lè kìtàbù jamiu bayani lẹ́yìn mi ọ̀fàlẹ́ lè tèmábi ibùdí rahimahullah ta'ala òun láwọn àyẹ̀wò láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ torí bẹ́ẹ̀ àwọn àti abáfẹ́ ní hajj àti tíra yẹn kárí àwọn elétò ibi dárúsù wa bí àwọn àbọ̀ àríṣà tó kọ́ lọ́wọ́ ọba àdìgbà lákòóso rẹ̀ fún wa gbogbo aláṣẹ kí tíra wo ti dọ́wọ́ wa tí ọba fi ti dé ọ̀sẹ̀ tí ń bọ̀ ká sì gbìyànjú ká má máa sá ká sì máa pẹ́ ẹ bá jẹ́ àgbàgbé ìgbàdá fẹ́ ṣe dárúsù wa aago márùn-ún kù ìrù àṣì níta ẹni kí àsìkò yẹn máa dégbé yọ ọmọ àti títí sí i sọ sí abájílé rẹ àdékéde tó wà sí. ẹ̀hẹ́ òkè gbégi àwọn tá a bá fẹ́ wá ṣe tá a fẹ́ wá kírun yìí ní bẹ́ẹ̀ aago méjì àbọ̀ ní ní insha Allah kò láti gbé òdo ọlọ́pàá jẹ́ ká ṣe ọdún òdo tó ní sọ rẹ̀ sọ wa àti káàsọ̀ tó lẹ́pẹ̀lẹ́ ẹ̀mí gbàdàgbà láfíà àwọn tá a bá ti bọ̀ ká máa mú ẹni láti dókòó bọ̀.

láàyè. Àrí ìbéèrè oníbéèrè ọjà mọ́ ìkìlọ̀ náà ti náà. Bí kẹ́ni táwọn òbí alùpùpù rẹ̀ wọ́n bá fẹ́ bá ìyàwó ẹ̀jà. Gbogbo àdúgbò ni ọmọ. ẹnìyàn yí padà wọn nítorí pé súnlẹ̀ kan pàpè mọ́ra rẹ̀ ọtí àpè mọ́ra kì sòdodo tọ́ra àmọ́rú ẹ̀mọ́ àtẹ́bí sọ́nlọ́lọ́ àlejò wàhálì ìwòsàn. kódà gbà tí àwọn obìnrin tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sí ìgbóyà sí àwọn sàhábà sàǹdẹ́bí sọ́nlọ́lọ́ àṣàlọ́ sọ yìí àwọn ọkùnrin bá kó ọkọ owó tí àwọn ìyàwó wọn. bàbá di pé àwọn ìyẹn ni pé àwọn ọkùnrin kó gbogbo ti àwọn ìyàwó tí wọ́n gbóyà tó ẹ̀. làwọn obìnrin bá jáde wọn lọ yíká ilé àtẹ̀bí sallallahu alaihi wasallam. ìdí ọlọ́run níbẹ̀ ni mo ti rí iná yíká ilé òjíṣẹ́ ọlọ́run. àwọn obìnrin yìí wọ́n ti ń sìnkú yàtọ̀ àwọn wọn tẹ́lẹ̀ o. ìròfin ni wọ́n lù wọ́n. àmọ́ ẹ̀ nílò ìyàwó ẹ̀. torí bẹ́ẹ̀ kí ẹni táwọn owó ní àlò súnà yẹn ó ṣe súnà yẹn tiwantiwa ọmọ àlò ìyàwó ẹ̀. ayídílé kọ padà làwọn obìnrin o ìwé yẹn ò ní gbà ní kíbi inú bá ti dé kí ẹ̀ dákẹ́. kí ẹ bá rí bọ́rọ̀ tí sọ ẹ ní ọ̀pá kí ẹ jí kú kí ẹ kú òdìbí lọ́wọ́ ọlọ́mọ ìgbẹ́lélẹ̀ ọlọ́wọ́ àyà. wọ́n lè tún ti dọ́gbà rékèrèkè tòlẹ́bì kí ẹ yẹ ọwọ́ láàrin àwọn adájọ́ àlùsùn náà yọ̀ọ́ máa ti pẹ́pẹ́ fúrú tọ́ba ti bọ́ sí ibò bíi báyìí ọ̀rọ̀ àlùfáàsá ìjẹgbẹ́ bẹ̀rẹ̀ nìyẹn eléyìí ìbùlẹ̀ fi kiri ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sì léwu ọlọ́wọ́ bá lè gbọ́dọ̀ kó sàlù àkásọ́ra ìdílé ló wà lọ́yẹ kí wọ́n bá lára mùsùlùmí òní náà. Thank you. Ah, bẹ́ẹ̀ ni, wọ́n ní ọwọ́ àlọ́ hadith ọ̀bẹ sálámọ́tà rọ̀dí aláhùn dára àdìhà wípé tí bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ lòlù ìjàmbá ti bẹ̀rẹ̀ èyí tá a ti kà pé ìyẹn ti kọ́ sí thirty nine yìí tó di mẹ́fà ní òní ìlú wa yìí. tí mẹ́wàá yẹn bá bẹ̀rẹ̀ tó di one ẹni tó bá gbèrò láti pẹ̀rẹ̀ léyà ọgbọ́dọ̀ bú kẹ̀kẹ́ kó lára ẹ̀rọ ọwọ́ àfẹ́ irun orí ẹ̀ èékánná rẹ̀ wọ́n á ní ìdábẹ́kọ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ á ní sùúrù yóò fi di ọjọ́ léyà insha Allah lẹ́yìn ìgbà tó bá ti kéde o tó bá pẹrẹ sá nígbà tó bá wà nù ẹni tí ó pẹrẹ ṣùgbọ́n tí ọba ní pẹrẹ bóyá bàbá yẹn lọ fẹ́ pẹrẹ àbọ̀kù yẹn kọ̀ọ̀kan wa táwa tó ti pé wọ́n fẹ́ fẹ́ fi kọ́ tiwa pẹrẹ náà. Thank you. wọ́n ní ìmọ̀ọ́bù ti ń fàrùn wọ́n sì fẹ́ kó wàhálà báyìí èèyàn wá fẹ́ kó lẹ́yìn rẹ̀ àǹfààní nìkan ti bẹ́ẹ̀ lọ́jọ́ ayé àdébí sọ́lọ́ àtọ́lá òjíṣẹ́ ọlọ́wọ́ ọ̀dẹ̀ kú lórí ẹ̀ ìmọ̀ọ́bù fàrùn kò fẹ́ kó kùtà báyìí ìyẹn bá ara kó lẹ́yìn rẹ̀ ńlọ dájú ẹ̀ ẹni ẹni fẹ́ dàrú kí yóò tún kọ́ kò wọ́n rí sáfù tí tí ó jẹ́ ọjọ́ keje nínú ọdún ìjà èèyàn ti ń gbá rẹ̀ bọ̀ láti wọ́n ọdún ìjà ṣé èèyàn ó sọ fà rẹ̀ lọ́jọ́ láti bẹ́ẹ̀ pẹ̀lú hadithi mùsùlùmí tá à ń sọ yẹn wípé ẹ gbọ́dọ̀ gba rẹ̀ ọ́ níjọ́ sátọ̀dé àyàfà rẹ̀ tọ́lájọ́ rẹ̀ yẹn ló wọ́n dàbí ẹ bá bẹ̀rẹ̀ àwọn sátọ̀dé tí ò rí ohun tí ó fi jà lè kó gí lọ ọ̀yà lọ jẹ ìkógi ẹ má jẹ agbàgbé ẹ má dára ayé láàmú gbogbo òsè pé tẹ̀rí tẹ̀rí ló fi pàṣẹ kó dà ó gbàládà nítorí fọwọ́ àlọ́ hadith gbẹ́ni yóò tọ́ bá pa kẹ́kẹ́ nítorí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba sì máa fún ní àárọ̀ yóò fi ju wútọ́ pàṣẹ rẹ̀ lọ. tòtò bá di ahad èyí ó tó mú àgàgà ìsìlẹ́ẹ̀lì tó ṣe léde ọjọ́ tàbí tó sọlá bá ń sọ èyí ó máa rọ̀ èyí ó bá rẹ̀ rẹ̀ wọlọ́wọ́ tó àdá àdá wọ́n àdá. wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ lè ké níjọ́ gidi. bẹ́ẹ̀ bá rí i pé ṣùgbọ́n kò kọ́ síbù kó wáyé fún un léyà àwa lè sọ ṣùgbọ́n kò kọ́ síbù jákà ni máa ń wọ́pọ̀ jù ṣùgbọ́n káàtì ẹ̀ wá sí pé kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ajá sí pé èyí ó kéré jọ kìtì dídé ní àkókò tá a bá Wọ́n dá sí pé ó wà láwùjọ àwọn ẹ̀sìn náà. Wọ́n dá sí

ṣùgbọ́n kẹtẹ kẹlẹ fi bínú sí ẹ pọ̀jù sẹ́ni yẹn sí òun ni fi ń ba tún lẹ̀jẹ̀ lásán. ṣùgbọ́n bóyá rèèyàn ní sọ̀rọ̀ sí pé bóyá rúbẹ̀ yẹn ṣe báyìí ọ̀lẹ́ ká ẹsì kẹwàá ń sọ fẹ́ wọ́n fẹ́ wà fún yìí léwu èèyàn sọ̀rọ̀ tó ṣe fún ọmọ ẹ̀ sọ̀rọ̀ bó ti yé sì kọ́ má já sí pé tara àtẹ̀yàn àwọn àti tó le tó le ti bẹ lórí ẹ̀sìn tó bá fún ẹ̀sìn ọlọ́run. ẹ irúfẹ́ àwọn ẹni yẹn ẹ̀yìn dúpọ̀ sí wọn. pẹ̀lú wípé ẹ ti wọn ní hajúrò jẹ̀mí là ẹ lẹ́sẹ̀sìpù yẹn di láàrin àwọn ẹni yẹn torí tí wọ́n bá ń bú súnlẹ̀ tí yẹn fẹ́ sí sí máa tẹ̀ fara àwọn èèyàn kó níbi ẹ̀sìn àwọn èèyàn onífẹ́ sẹ̀sìn yẹn mọ́ wọ́n máa ní à ah! torí gbà tí àfa kiri ó dà yẹn àpẹẹrẹ tó lóun ní dọ̀bálẹ̀ fọba ẹ̀kọ́ bá lọ gbà táwọn olóyè bá bẹ̀ pẹ̀lú ọba bẹ́ẹ̀ sì kẹ́sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí tí táwọn ènìyàn wà bóyá yọ máa dá orin lẹ́yìn ẹ̀kan ibi wọn ti máa ń pọ̀ sí yẹn kí ẹ fa àyè lẹ̀ tọ́ba tí wàá fi ilẹ̀ ìrọ̀lá ó ti jẹ́ tààrí ọ̀ wá ìmílẹ̀ sọ pé ìbò ẹ̀sìn pé mo wà pẹ̀lú yìí ṣòwò dé ìlọsọ fún ọ ọlọ́ wà lọ. wàhálà sàlám aláwọ̀ àbí. Thank you. ẹ rí nípa ya ọmọdé yẹn fi ya fáró rẹ èèyàn ọlọ wọ ni oṣù ọsùn níbà àwọn tí wọn bá yẹ wọn yẹ wọn sọ yẹ tí nípa yẹn lè wọ èèyàn wà lọ sí sàrà fún aláìní ẹ wàá rí ẹ tó ṣe kó bímọ àdínkù òde báyìí ilé àrínú àwọn olùmọ wọn azìrì ló ọlọ́mọba kẹ́ ẹ̀ ìyẹn lè lè gíní o ìyẹn lè parí Wallahu ta'ala a'lam wa a'lam. náà Thank you.

lẹ́yìn náà ẹni pé ni àwọn afáwa sọ̀rọ̀ tó ń pọ̀ nípa ilé rẹ̀ ọ̀pá jùlọ àdéhùn ti dé láwùjọ ni ó lè pé ọ̀tọ̀ ló wọ ẹni tí ń sọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ ni tí wọ́n pè sábà bí ọ̀rọ̀ àwọn afáà ti pọ̀ lórí ilé yẹn nípa pé olùbọ̀ sọ̀rọ̀ ẹni pé wọ́n fẹ́ fi kọ́ sọ́yìn pé irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí fàgbáyé ìrọ̀lẹ́ mọ́tò wọn kẹ́ ní kéde o yọ wà lójú rẹ̀ kó fi bá di àárín ẹ̀ torí ẹ̀ máa wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣéka náà ọ̀gá àti ìdọ̀kọ̀lọ́ irú bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀rọ̀gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ti yẹn ní ilé gbọ́rọ̀ ó ti di pàtàkì láti ṣàtàkù àti ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ òun yẹn ló wáyé fún èyí ti irúfẹ́ fọ́tò pé àgbà pé abẹ́ fi ṣẹ̀rìn dáadáa àbí bàjá àbí ilé yẹn tọ́jú láti fi ṣe irú àwọn yìí táwọn yẹn bá ti bẹ̀rẹ̀ ìṣèlú bẹ́ẹ̀. tó ṣùgbọ́n yàtọ̀ sílé yẹn ọ̀sọ́gbọ̀n kẹta lè jáde. àgbẹ̀ fọ́tò náà ní tí wọ́n bá yàrá báyìí tí wọ́n ka ogo lẹ́kṣọ̀ wà. ó ti kó sábẹ́ fọ́tò ṣùgbọ́n ohun tó máa fi jáde fóònù ẹ̀ ni, pé ó kéré kí là fi ń ṣe kí là ń lò ọ̀rọ̀ bó ti yé sí ìwọ́n bá ti yàtọ̀ síbẹ̀ tó ọ̀rọ̀ kí á ta sí ẹ olùmọ̀ sílẹ̀tọ̀ gan haram ẹ̀ àyà lọ́dún yẹn bá mú bẹ́ẹ̀ tó ló ti wà ní àwọn kan tó yẹ pé àyè bọ́sẹ̀ bọ́ sí i láwùjọ láwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn afá mi kó wa tó ìyẹn ìyẹn lè fojú wò nígbà tí a ti ń fi ètí àlá àlá. Thank you.

ẹni kílọ̀bù ni wọ́n ní àtìmọ̀ yìí kó ọ̀lẹ̀ jáde gbogbo ẹ̀yin tẹ́ jáde lùsùn tẹ̀lẹ̀ yóò sọ pé kílọ̀bù dà tọ́wọ́ yẹn kọ́ dọ́yẹ káwá ti dáhùn láti ọdún mẹ́wàá tá a wà ní. tó ti yé sùn ìwọ́n ní òtì mọ̀ yìí báwọn tó máa dá kílọ̀bù lẹ̀ yẹn àtòrísù orí gbígbẹ ẹ̀ lè ṣe dédé ara yín. tí ìjọ yóò bá ti máa jẹ́ ìjọ o ẹ gbọ́dọ̀ máa rọ̀ fúnra yín. ìwọ́ ojú díẹ̀ lẹ́nu lè koko ti bẹ lára rẹ̀. tó ti yé sùn láì jùlẹ̀ ó jùlẹ̀ láì jùlẹ̀ ẹ̀ lè jọ gbé nínú kílọ̀bù yẹn dáadáa gbèrò léyà ní bọ̀ yà àwọn yóò ṣe àwọn tàjọ́ mọ̀ mí dáyé ọkọ̀ rẹ̀ pẹ̀lẹ́ àtàwọn pàṣẹ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ọkọ̀ rẹ̀ pẹ̀lẹ́ ẹ ẹgbẹ́ ọmọ ọdún ni táwọn ọmọ ọdún táwà ẹ ní ìgbésẹ̀ rẹ ó ti takùn kẹrẹ afẹ́ gbálẹ̀ gbádọ̀ afẹ́ roko àyíká afẹ́ so ojú ọ̀nà sí afẹ́ sí gẹ̀ẹ́sì kódà afẹ́ sọdẹ yẹ́sì afẹ́ sọdẹ ìyàwó oníjẹ̀gbẹ́ yìí ti pọ̀jù ẹjẹ́ àsọdẹ gbogbo àwọn olùfẹ́ yìí ọba tó ṣe ṣiṣẹ́ òròbó tiẹ̀ ìgbọ́n jọ ọ̀rẹ́ dára ẹ̀tẹ́ kọ́ tí wọ́n máa sọ pé báyìí ni olùṣe báyìí ni olùṣe kí ni ẹ̀ka sọ fún pẹrẹ náà ọ̀rọ̀ pọ̀ tí ìbá ti fákòókò tí òsì fún àwọn àwọn ọmọ sáìlù ní eighty làwọn àbá àkójọ nínú ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rọ ẹlẹ́yà ìyẹn náà wà ṣe lérí lè máa lérí yàtọ̀ síbẹ̀ ní kẹrin àwọn tí a máa lọ sí ìpàdé ọdún ìgbéyà pé àwọn ayíṣẹ́ ayẹ̀dẹ̀ lórí àwọn èèyàn ta a. ọyọ ọyọ ọyọ ẹ. ìgbésẹ̀ oríṣiríṣi àwọn èèyàn lárí ilé ayé ẹlẹ́sìn àti láwọn ẹlẹ́sìn ẹ̀yẹ ìgbé wọ́n máa tẹ̀lé ọ̀sán àgbà ọlágbára ẹ̀kẹ́ ọmọ arára rẹ̀ ìlàwọ̀ ìgbà yìí ní ó sì dára ní ọ̀pọ̀ tó bá ti tó kọ́kọ́ sí i. Àwọn ọmọ bá ti fi ṣe ẹbí máa rí mọ̀tò hà torí àlè ìsáàdù gẹ́gẹ́ bí Ibùdó Khaldun ti sọ ìjìmọ̀ ìlú ìtọ́ba. Èèyàn ní ọ̀sọ́gbọ́dọ́ fẹ́ lápẹ̀ láwùjọ. Nínú ìgbà wo tẹ̀ fi pápá bára wọ́n lè lọ́rọ̀ ní àdúgbò ó sì lè padà jáde rẹ̀ tó ọba máa bá wọn dá sí àwọn ọmọ bó ṣe máa dá sí ni tó bá ti di gbogbo kẹ́ tó fẹ́ ní ṣe pẹ̀lẹ́sì ó ní lò wọn làwọn fẹ́ dájọ́ ó ní lò wọn ló dé mbẹ lágbàáyé ládùúgbò tí wà nìyí wọn làwọn fẹ́ máa sùn dé àwọn kẹfà ni àwọn máa fa mi ń tà wọn ẹsẹ̀ ìfábí ẹ̀fábí àwọn ẹni tó ti ń sìn yọ máa fi sáàdì rẹ̀ ẹ̀mẹ́ ìwọ́n tí wọ́n bá dìde wọn làwọn fẹ́ dáwọ́ àdúgbò àwọn fẹ́ ti kéré òkú rẹ kẹ wo kéde kan torí kan sọ pé ó lè dáná tiẹ̀ gbogbo ibẹ̀ tí mo fẹ́ kẹ lọ bọ láti kájú lè tẹsí ọ̀rọ̀ bó tiẹ̀ bọ ọba sì bá ti ṣe èsì wọn lè dájú ẹ tí wọn kí ẹ ẹnu ọ̀nà ilé rẹ tí wọn kí mọ́lẹ̀ ṣé paul sì ti sọ pé wọn ti ṣe bẹ́ẹ̀ bó tiẹ̀ èèyàn èèyàn máa yọ títí lọ́nà tí ò ní kó bá ẹ̀sìn yẹn tó wá ti fẹ́ bẹ̀rẹ̀ pálapàla èèyàn gbà yọ̀ǹda ọlọ́wọ́ àlọ́.